السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fún ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala abẹ́ ọlọ́wọ́ ọba àdékíọ́lá kó má ṣe gba sọ̀lá tiwa ilé tí a ṣetán kọ́mọ̀ ọba àdékíọ́lá kó fi wá ṣe òǹgbẹ́ dáadáa kó sì ṣe àlékún dáadẹ́ fún ẹnì wa kó sì ṣe wá ní ọmọ àlùjànnà gbogbo iṣẹ́ tá a máa ṣe tá a fi rí ojú rí ọlọ́wọ́ láyé àti lọ́run kọ́nà kó má ṣe fún wa ṣe lẹ́yìn eléyìí gẹ́gẹ́ bí ohun tí a ti ń bá bọ̀ ní ṣálkọ́ wa òun náà ní àlàyé lórí tírà tí ìkan nínú àwọn afáìsìn tí wọ́n di afáàsó náà ní àsìkò tí a wà yìí tí wọ́n kọ gẹ́gẹ́ bí ìwé pélébé tí wọ́n fi ránṣẹ́ sí gbogbo àwa mùsùlùmí ní àgbáyé ìyẹn sì jẹ́ ìṣe àwọn ẹni ṣáájú yu'allimuna an-nasa sighara al-ilm kọ́bùlà kìbárì wọ́n máa ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ nípa nǹkan kéékèèké nínú ẹ̀sìn ṣáájú kan tó kọ́ wọn ní àwọn nǹkan tó jẹ́ ńláńlá nínú àwọn kan tó jẹ́ pé ọmọ ẹ̀dá ènìyàn gbọ́dọ̀ ní ìmọ̀ nípa ẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tawhid nípa ìmú ọlọ́run bá ní ọ̀kan ṣoṣo torí wípé torí tọ́lọ́run bá torí ẹ̀dá ilé ayé òun ni pé ká lè sin òun nìkan ṣoṣo bákan náà nínú ìdí tọ́lọ́run bá torí ẹ̀gbé àwọn òjíṣẹ́ dìde òun náà ní wípé kí á lè sin ọlọ́wọ́n ọba látara ìdí lọ́nà ọba ṣe pa àwọn òjíṣẹ́ láṣẹ pé kí wọ́n bá wọn yànjà ogun bákan náà gbogbo tírà tọ́nà ọba sọ̀kalẹ̀ kò sídìí méjì tọ́nà fi sọ̀kalẹ̀ láti lè máa ṣàlàyé talẹ̀ tó ń di ọlọ́wọ́n ọba tó yẹ kí àwọn èèyàn kí wọ́n máa fi ìjọsìn wọn fún torí ẹ̀ náà lọ́nà ọba ṣe sọ gbogbo tírà kalẹ̀ tírà yìí tí àfáwà ikọ̀ tí wọ́n jẹ́ àṣẹ Abdulaziz bùnà Abdullah bùnà báyìí tí wọ́n orúkọ wọn ni mo dárúkọ yìí eléyìí tó gbajúmọ̀ nínú orúkọ wọn òun náà ni Ibn Baz Ibn Baz wọ́n jẹ́ ìkan nínú àwọn afá ilẹ̀ Saudiya bàbá yìí ti jáde láyé ní àwọn nǹkan tí ò dé níbi eighteen to nineteen years lẹ́yìn báyìí kọ́mọba àlekíọ́lá kó bá wa ṣe àforíjì tó pọ̀ fún bàbá náà kọ́mọba kó bá wa kẹ́ wọn dáadáa yé àti ti ọ̀run kọ́mọ kó bá wa ṣe fún bàbá náà èyí tí ọlọ́ọ̀bá lékè ọlá tó ti ṣe fún wọn lé ayé kọlọmájò bàjẹ́ èyí tó wá tó ń pàdé níwájú ọlọ́ọ̀bá ní ọ̀run àlékún oore kọlọmbá wa ṣe fún bàbá náà níwájú ọlọ́ọ̀bá àwa náà sì ní gbogbo ìgbà ká bá máa jáde láyé kọ́nà ṣe wá ní ẹni àdúrà ẹni tí àwọn èèyàn máa fàdúrà ránṣẹ́ sí torí pé bákan méjì ni ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí ó ń sọ fún àwọn sàhábà ní ọjọ́ kan wọ́n òkú kọ̀ọ̀kan jáde anabi sallallahu alayhi wa sallam ó ní mustarih àwọn mustarih minhu ó ní ẹni òkú tí wọ́n ń gbé lọ yìí ó lọ sinmi àbí kó jẹ́ wípé wọ́n sinmi kúrò lọ́dọ̀ ẹ̀ anabi wa sọ fún wọn sallallahu alayhi wa sallam ó ní alimustarih ẹni tó sinmi òun náà lẹ́ni tó jẹ́ wípé ó ṣiṣẹ́ olóore látara kókó yìí ó lọ sinmi ni ikú a sinmi fún un wàlúùsẹ̀rẹ̀ mìíràn ẹni táwọn èèyàn sinmi kú lọ́dọ̀ ẹ̀ òun náà lẹ́nu tó jẹ́ pé gbogbo ìgbà tó wà ní ayé aburú làwọn èèyàn máa ń bá pàdé lásọ̀dọ̀ ẹ̀ tíwú ẹni bẹ́ẹ̀ ọ̀daràn tó jẹ́ kékeré tó bá kú ní ayé ayé máa ń sinmi kúrò níbi ìbàjẹ́ so kọ́nà ọba kó ṣe wá ní ẹni tí a ṣàǹfààní fáyé débi pé ńgbà táwa náà bá sí bẹ̀ mọ́ àwọn ará ayé àlè máa rántí wa pẹ̀lú dáadáa kọ́nà ọba kó ṣàánú nìkọ̀ọ̀kan wa wọ́n pe tíra náà ní wọ́n ní àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì fún gbogbo àlùmọ́ ìyẹn ni àwọn ọmọlẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹbí abáfiwo eléyìí máa jẹ́ halkọ́ ẹlẹ́ẹ̀karùn nínú àwọn halkọ́ tí a ti fi ń sọ̀rọ̀ nípa síra yìí bó ti jẹ́ síra pélébé yìí ó kó nǹkan tí ó pọ̀ sínú nínú àwọn nǹkan tí a ti ṣe lálàyé fún wa pé síra yìí kó sínú tó jẹ́ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ òun náà ni àwọn súwà tí bàbá yìí dárúkọ tí wọ́n pe àkíyèsí wa sí pé ó ṣe ọ̀rọ̀ yàn lé gbogbo wa lórí pé àwọn súrà yìí kí a mọ̀ ọ́kà lẹ́yìn ìgbà tá a bá mọ̀ ọ́kà kí a ha sórí nígbà tá a bá tún wá ha sórí ká mọ ìtumọ̀ ẹ̀ a sì rí i pé ọ̀gọ̀rọ̀ wa náà láti mọ àwọn súrà yìí sórí ó bẹ̀rẹ̀ látòrí súrọ̀tù zilzala títí dé náà. nígbà tá a ti wá mọ̀ yìí a gbọ́dọ̀ mọ̀ ká dáadáa kó má jẹ́ nígbà tí a bá ń kà ká sì máa gbìyànjú lórí bá bí ọlọ́run bá ṣe sọ kalẹ̀ fún wa bí jìbìrì lè ṣe kà fún wa sallam bí náà ti kà fún àwọn ọmọlẹ́yìn ẹ̀ tí wọ́n àwọn sọ̀hábì rẹ̀ àwa náà gbọ́dọ̀ o nígbà tí a bá sì mọ̀ ká ká gbìyànjú ká tàbá wa sórí ká gbọ́ àgbọ́yé àwọn súra yìí àti wá bẹ̀rẹ̀ àlàyé nípa ìtumọ̀ àwọn súra yìí láti zirizala ní ọ̀sẹ̀ tó kọjá adé orí súrọ̀tù alikafirun a ti ṣàlàyé ohun tó ń jẹ́ súrọ̀tù alikafirun fún wa a sọ fún wa ìdí tí ọlọ́run bá fi sọ kalẹ̀ pàtàkì jùlọ nígbà tí àwọn kan lọ bá ànábì Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní. Kini ni wọ́n fẹ́ ká ṣe wahdatul adiyan jẹ́ ká sọ ẹ̀sìn di ẹyọ kan eléyìí tí ẹ̀sìn tí wàá máa ṣe ẹ̀sìn kan táwa náà máa ṣe kan jẹ́ ká kú sọ gbogbo ẹ̀dá ẹyọ kan wọ́n sọ fún ànábì sallallahu alayhi wa sallam fatiba'na dinana ìrí ànábì ó bá tẹ̀lé sí wa yìí wa nushirikuka fi amrina kulli tó bá ti tẹ̀lé wa gbogbo decision tá a bá fẹ́ tèkì lóru gbogbo tá a bá fẹ́ ṣe a máa pè wọ́n náà jáde ta'budu aliha sanasana kí wà lọ́bì sallallahu alaihi wasallam ọdún àkọ́kọ́ tàjọ fẹ́ bẹ̀rẹ̀ agirimẹ́ǹtì wàá bá wa sin ọlọ́run wa ìwọ náà bá wa lọ sílé ẹbọ a ti sọ fún wa nípa ìfi àwọn kèfèrí kèfèrí ò ní ní kó ń kọ́kọ́ wá bẹ́ẹ̀ ṣe tiẹ̀ a ní o wá bó ń ṣe tòun ó sì mẹ́ pé tó bá ti bá ṣe tiẹ̀ tiẹ̀ ti dàrú torí tí èèyàn bá wo òkè yẹn afẹ́ pè wọ́n sí Islam látara pa afẹ́ pè wọ́n sí Islam káwa náà kú bá wọn ṣe nǹkan tó ń ṣe tó o bá kú sórí nǹkan tó o lọ bá wọn ṣe yẹn ńkọ́ àwọn ẹlòmíì wọ́n wò pé torí pa afẹ́ pè pèsè sí ẹ tẹ bá wà àwọn nọ̀sára àwọn Christian wọ́n ti kó gbogbo àwọn ọmọ mùsùlùmí lọ tán kí sì ni wọ́n fi ń kó wọn ijó àti orin àti ìlú ni wọ́n fi ń kó wọn látara bẹ́ẹ̀ ẹ̀ ṣe jẹ́ káwa náà fi ijó àti ìlú síbi tiwa náà kí wá láǹfààní tí eléṣe fẹ́ sí ẹ̀rí Islam ọlọ́wọ́ ọba àdékíọ́lá ọba tó nífẹ̀ẹ́ quality ni o ohun tó jẹ ọlọ́run lógún kò kí ń ṣe fóun ní quantity ohun tó jẹ ọlọ́run lógún lẹ́yìn sábìrì kàmíyà kò ń ṣe pé báwo ló ṣe pọ̀ sí ṣùgbọ́n báwo ni tí ohun tá à ṣe bóun ṣe yọrí sí tó bá jẹ́ èèyàn kan ló ń sin ọlọ́run ọba lórí ilẹ̀ tó bá ń sin ọlọ́run bó ti yẹ kó sùn ó tẹ́ ọlọ́run ọba lọ́rùn ju kéèkì gbogbo èèyàn máa sin lọ́rùn ní ojú ọ̀nà tí ọlọ́run bò ní kán gbà sí òun sòkọ́lọ̀ kó ṣàánú a gbọ́dọ̀ torí ń pa fẹ́ pé àwọn èèyàn sẹ́sìn ká pa ẹ̀mí ara wa run ká ju ẹ̀mí ara wa níná torí pa fẹ́ pé àwọn èèyàn ká wá wò pé bàjẹ́ tí wọ́n ń ṣe àwa náà fẹ́ bá wọn ṣe wọ́n sọ ìtàn àwọn bàbá kan ní ọdún kan nínú ìlú kan wọ́n ní àwọn bàbá yìí gbogbo àwọn aráàlú yìí wọ́n máa ń mu sí pàápàá jùlọ ẹmu àwọn ohun tó ń pè ní pamuwaì nínú àwọn títí òdá ni àwọn tó wá gbé ìsìláàmù wọn lòlú yìí wọ́n wá wo àwọn bàbá yìí títí pé kí la lè fi fà wọ́n sẹ́sìn wọ́n lọ wá ń gbé pamuwaì ọtí ẹmu wọ́n gbé síbi ẹgbẹ́ mọ́ṣáláṣí lẹ́gbẹ̀ẹ́ ike àlọ́ àlá ṣùgbọ́n ọ̀yọ́ bá ti ṣàlọ́ àlá tán wọ́n á bá mu wáìnì látara bẹ́ẹ̀ èrò bá ń pọ̀ mọ́ṣáláṣí àwọn èèyàn wò pé ah mọ́ṣáláṣí yẹn ah ìgbádùn wà bẹ́ẹ̀ o ẹgbẹ́ omi àlọ́ alágọ́bà ibẹ̀ ní pamọ́ àìlètúwà ẹmu pẹ́lú mi sàtàrà ẹ̀ lọ sí mọ́ṣáláṣí eléyìí àṣìṣe ńlá ni kéèyàn náà wá wò pé ń sè torí ń pé afẹ́kérò pọ̀ mọ́ṣáláṣí àwa òfin ẹ̀jẹ̀ ká lọ gbé jazz ìlú ká máa lù ú nu mọ́ṣáláṣí wọ́n ní kí ló dé fẹ́ fi pèrò ọlọ́run ò nífẹ̀ẹ́ sí o inna Allaha tayyibun wa la yaqbalu illa ọba tó mọ́ lọ́lọ́run kò sì nígbà kọ́kọ́ lọ́wọ́ wa àyàfi nǹkan tó bá mọ́ so wọ́n lọ bá anábì sallallahu alaihi ní ọdún yìí kájọ ọlọ́run wa tó bá dọdún tó ń bọ̀ àjọ máa sin ọlọ́run wa èmi wàlìyàhì ẹ̀yin kèfèrí tẹ́ ẹ bá ti gba islam ẹ máa ṣe sí kémi náà máa ṣe tèmi èmi ò ní bá yín ṣe títí yín o kódà kí kèfèrí tiẹ̀ ló ń fẹ́ bá wa ṣe sí wa ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé a máa ṣe tiẹ̀ náà rárá dínú wọn ní wáhì ẹ̀sìn ọlọ́ọ̀ba ọ̀kan ṣoṣo ni eléyìí jẹ́bi tí a fi ọ̀rọ̀ wa ti sí ní ọ̀sẹ̀ tó kọjá ní ọ̀sẹ̀ tí tèmi ohun tí a tún fẹ́ gbéyẹ̀wò òun náà ni sherifun mulahos lè súrọ̀tì nọ́sìr súrọ̀tù nọ́sìr súra àròṣe eléyìí tí ọlọ́run bá sọ kalẹ̀ ní ìgbà tí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó ṣe hajjatul wadaa hajj ìdágbére tí ànábì sallallahu alayhi wa sallam ṣe òun náà sì ní súra tí ọlọ́run bá sọ kalẹ̀ lódìdí gbẹ̀yìn fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam yìí òun náà ní súra tí ó kúrú jù nínú alukur'an kẹrin súra tó jẹ́ wípé ó kúrú kọsí eléyìí tó kúrú jù a ní nínú kur'an atuwalu súra súra tó gùn jù tí ó gùn jù a sì ní eléyìí kúrú jù torí pé kò sí súra kankan lọ kùránì tó kéré gbogbo súra kùránì ni ó tóbi nínú ẹ̀kọ́ tí a máa fi ń bá ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba lò nìyẹn àní sọ pé súra tó kéré jù nínú àlùkùránì súra tó kúrú jù òun náà ni súra tó súra tó Kawthar àfọwá eléyìí tí ó kúrú jù nínú àwọn súra òun náà ni súra tó Kawthar eléyìí tí a tú lọ èyí tí a wá sọ̀rọ̀ lé lórí súrọ̀tù nọ́sẹ̀ gẹ́gẹ́ bí dídáyà lọ a ní máa sọ pé súrà kan ló kéré jù gẹ́gẹ́ bá ṣe ń sọ ṣùgbọ́n a lè sọ pé súrà tí ó kúrú jù tá a bá fẹ́ tú lóyìnbó wọn á ní the shortest súrà of the Quran wọn ti sọ pé the smallest súrà of the Quran tó ní súrà tó inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar ilé ìdí òbí lọ ṣùgbọ́n ilé sọ́rọ́sì nasir idha jaa nasrullahi wal fath wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbika wastaghfir innahu kana tawwaba. òun ni súra yìí ẹ̀rí súra yìí ó sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa ní ìgbà tí ọlọ́wọ́ bá ti pé ẹ̀sìn tí ó sì ti pé ìdẹ̀ra rẹ̀ lé orí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àti àwọn ọmọlẹ́yìn ọlọ́run bá wá ń lọ́wọ́ sallallahu wa sallam nínú yìí ọlọ́run bá ti kéde fún nípa wípé àsìkò tí ó máa padà sí ọ̀dọ̀ ọlọ́run ti tó yìí ó sọ̀rọ̀ nípa sísúnmọ́ àránṣẹ́ ọlọ́run ọba àti ìṣẹ́gun eléyìí tí muhammad sallallahu wa sallam rí láti ọ̀dọ̀ ọlọ́run ọba ní ìjìra tí wọ́n ṣe fàtìṣù Mákkà àti pé ọlọ́run bá tún wá ń sọ fún ànábì sallallahu alaihi wasallam nípa bí àwọn èèyàn ṣe máa wọnú ẹ̀sìn Islam àwọn èèyàn tó pọ̀ bí wọ́n ṣe padà gba Islam àfùwájà níjọmọ́ ní ìkọ̀ tí wọ́n máa wá gba Islam ẹ̀rí eléyìí jẹ́ inú nǹkan tí Kùránì sọ fún wa ṣáájú kí nǹkan yìí tó ṣẹlẹ̀ ọlọ́ọ̀ba àlékiọlá ó sọ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam torí pé ìwọ́nú islam àwọn èèyàn ó ṣẹlẹ̀ pàápàá jùlọ ní àsìkò Umar radiyallahu anhu tó di wípé ọlọ́run bá ṣe ìṣẹ́gun tó pọ̀ fún àwọn mùsùlùmí táwọn èèyàn wá wọnú islam àwọn tí wọn kì í ṣe lágbáwá tí wọ́n pọ̀ rẹpẹtẹ tí wọ́n wọnú islam ìmọ́lẹ̀ islam ó ti tàn káàkiri gbogbo ayé débi pé kò sí ibì kan kò sí àyè kan àyàfi kó jẹ́ wípé islam ti wọlé eléyìí ni nọ́sùrù tí ọlọ́ọ̀bá ṣe fún islam ọlọ́ọ̀bá ń sọ ní ipe pé ìdàjà anásùrùláhi wal fatih ọlọ́run ní ìdàjà à ní ìgbà tí ó bá dé já à ní ìgbà tí ó bá dé ìdá ní ìgbà já à ní ìgbà tí ó bá dé kí ni túmọ̀ àròṣe lìnàbí yìí àlà àdá ìhì àrùn tí ọlọ́wọ́ bá tí ọlọ́wọ́ bá máa ṣe fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam lórí àwọn ọ̀tá rẹ̀ wálífàj àti àrùn tí ọlọ́wọ́ bá ìṣẹ́gun ìṣílẹ̀kùn ìṣí ọ̀nà fún ànábì sallallahu alayhi wa sallam òun náà ni fatihu Makka wàkọ̀dìtà masana samani minal fatihu mọ́kà yìí sì ní ọlọ́run bá ti ṣe fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ní ọdún kẹjọ lẹ́yìn hijira ọlọ́run bá ní yadkhuluna wa ra'ayta an-nasa wà wá rí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn yadkhuluna fi dinillahi wà rí àwọn èèyàn ya'tanikuna dinal islam tí wọ́n máa gba islam afwajan jama'at kathira wàhálà àwọn èèyàn tí wọ́n máa wá àwọn jọmọ́ oríṣiríṣi àwọn ikọ̀ oríṣiríṣi láti àwọn àyè tí ẹ̀ fọkọ̀ sí àwọn èèyàn máa wá mutatabi'a báwọn ilé bá ṣe ń wá àwọn ẹlòmí àtún máa tẹ̀lé wọn pé àwọn wá gba Islam wa qad hadatha hadha ba'da fathi Makkah wọn ní ilé ti ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn ìgbà tí Ọlọ́run bá ti ṣe ìṣẹ́gun fún Ànábì sallallahu alaihi wasallam ní ọdún kẹjọ lẹ́yìn ìgbà ọlọ́run bá ṣe àránṣe fún ànábì sallallahu alaihi wasallam látara ilé yìí tí ọlọ́run ti wá ṣe fún ànábì yìí sallallahu alaihi wasallam bọ́lọ̀ ń ṣe jẹ́gun fún ó ṣe fásitì mọ́kà fún ọlọ́run bá ti ràn lọ́wọ́ lórí àwọn ọ̀tá rẹ̀ ọlọ́run bá wá sọ fún ànábì sallallahu alaihi wasallam ó ní fatabih bihamdi rabbika wastaghfir ọlọ́run ní fatabih nazih rabbak ọlọ́run ọba wákọ́dísò máa yà ọlọ́wọ́ bá kúrò níbi àwọn nǹkan ẹ̀gbin táwọn èèyàn máa ń fi kún ọ tó máa ń fi ṣe àfihàn sọ́dọ̀ lọ́wọ́ kó sì máa ṣe àfọ̀mọ́ fún un min ajili azihi nẹ́ẹ̀mà látara ìdẹ̀ra tọ́lọ́ ọba ṣe fún ẹ̀yìn wáyé anásùrù wà nípàdé òun náà ní àránṣe àti pé ọlọ́run bá ṣí mọ́kà fún wa lọ́bì muhammad sallallahu alayhi wa sallam bàdà an àkọ́rọ́jàkà ní ní hakọ́ọ̀mùk lẹ́yìn ìgbà tí àwọn ìjọ rẹ àwọn ẹbí rẹ tí wọ́n ti lé ẹ jáde tí wọ́n mú ẹ jáde kúrò nílùú Mọ́kà ẹ rí i pé eléyìí nǹkan ńlá ni o ahabul bilad orí ilẹ̀ tọ́lọ́ ọba nífẹ̀ẹ́ sí jù lórí ilé ayé òun náà ni Mọ́kà ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ àwọn sùhábà àwọn náà nífẹ̀ẹ́ àyè ṣùgbọ́n pẹ̀lú bí ìfẹ́ wọn ṣe tó yìí àwọn kèfèrí tó jẹ́ pé wọ́n jọ nílùú ni látara pé àwọn mùsùlùmí mustada'afuna fil ard wọ́n jẹ́ ọ̀lẹ lórí rẹ̀ wọ́n ní agbára àwọn kèfèrí ilé wọn jáde o kódà bí wọ́n tún ṣe lé wọn jáde ẹlòmíì tó níyàwó nu wọn wọn jọ mú ẹ lọ wọ́n gba ìyàwó ẹ ni ẹlòmíì tó ní dúkìá nu wọn májẹ̀mú tó ń fi lélẹ̀ fún wọn ni pé tó fẹ́ jáde kó olùmọ́kà òfẹ́ lọ bá Muhammadu Madina tó bá jẹ́ pé tó fẹ́ ṣe nìyẹn tó bá jẹ́ pé tó tọ́ ló fẹ́ kú mọ́kà lọ sí mọ̀dínà pẹ̀lú májẹ̀mú wípé gbogbo nǹkan ọ̀dín tó ní gbogbo dúkìá tó ní nǹkan ọ̀gbìn tó ní ilé tó ní àwọn ẹrú tó ní ò ní mú kankan jáde kú olùmọ́kà o torí pé ńgbà tó fẹ́ wọlé òdì ò mú nǹkankan wá irú ilé lọ ṣe fún ìkan nínú àwọn sọ̀hábà tí a ń pè ní ṣùáì bò róòmì ṣùáì tó wá láti ìlú róòmì tó gba islam ohun tí wọ́n ṣe fún wọn ni wọ́n fi ara ni wọ́n wà máa naqamu minhum illa yu'minu billahi al-aziz al-hamid kò síbi tí wọ́n fi ń gbẹ̀sán báyìí lára àwọn mùsùlùmí tó ju wípé torí wípé wọ́n gbọ́ náà ọba gbọ́ al ọba alágbára ọba bíi al-hamid ọbẹ̀ ìdí kan ṣo nìyẹn wọn ò dẹ́sẹ̀ ni lẹ́yìn ìgbà tó ti wá tọ́ lé wọn jáde nílùú yìí ọlọ́run bá lè kí ọlá wá ṣe àránṣe wọn borí àwọn ọ̀tá ọlọ́run tún wá gba mọ́kà fún wọn mọ́kà tí wọ́n ti lé wọn jáde ńlẹ̀ ọlọ́run bá lè kí ọlá wá ní kí wọ́n wọlé láláì jagun wọ́n wọlé báyìí látara àránṣe tí ọlọ́run bá lè kí ọlá tó ti ṣe fún àwọn mùsùlùmí látara ìdẹ̀ra tí ọlọ́run bá ti ṣe fún wọn látara agbára tí wọ́n fún wọn wọ́n sì wọ olóòlù mọ́kà gbogbo àwọn tó jẹ́ alágbára mọ́kà oníkálukú ìgbé àfẹ́wé ni oníkálukú ń sá kúrò nílùú ni oníkálukú ń sá lọ ni ẹni tí ò sá lọ́nu wọn kí lòun padà ṣe ó ń padà lọ bẹ̀bẹ̀ ṣáájú kánọ́bì tó wọlé pé ìrì ànọ́bì má bínú sí mi gbogbo tí mo ṣe mo bẹ̀ wọ òjíṣẹ́ ọlọ́ọ̀ba láti ṣe àmójúkúrò fún ni a rí nínú wọn tó sápò olóòlù pé a kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ọmọkùnrin kí wọ́n wá gbá mi mú báyìí kọ́ wá gbá mi mú pé òun leléyìí ó ní rárá o rárá òun á yà kú olù ni ó pọ̀ nu wọn bẹ́ẹ̀ tí wọ́n sápò olóòlù àwọn mùsùlùmí ànábì tí pa wọ́n láṣẹ pé tí wọ́n bá fẹ́ wọ mọ́kà wọn ò gbọ́dọ̀ gbé àdá wọn sókè wọn ò gbọ́dọ̀ báyọ̀ kankan jà níbi tọ́lọ́ bá ti fún wọn ní ìgbàláyè dé wọ́n wọnú mọ́kà pẹ̀lú àlàáfíà pẹ̀lú ìdẹ̀ra pẹ̀lú ayọ̀ wọ́n ti wá wọbẹ̀ inú wọn dùn inú ànábì sọ̀rọ̀ àdìọ́sálá náà dùn ọlọ́ọ̀bá sọ súrọ́tù fàṣì fún ó sọ kalẹ̀ ànábì sọ̀rọ̀ àdìọ́sálá ó wà lórí nǹkan ọ̀gùn tó ń gùn ó wá ń ka súrọ́tù fàṣì ó ń ka Suratul Fath nígbà tó ń wọlé ìlú Mọ́kà pẹ̀lú fàyàbalẹ̀ àti inú dídùn débi pé látara ìdùnnú ohun ànábì sallallahu alaihi wasallam ń gbọ̀n inna fatahna laka fathan mubina ọlọ́run ní dájúdájú fatahna laka fathan mubina a ti ṣe ìṣẹ́gun a ṣe ìṣínà fún orí ànábì sallallahu alaihi wasallam ìṣẹ́gun ìṣínà ilé tó fojú wọn ni gbogbo èèyàn ló mọ̀ pé ah ọlọ́ọ̀bá ṣẹ́gun fún Muhammad sallallahu alaihi wasallam liyaghfira laka Allahu ọhụrụ taqaddama min dhanbik wa ma ta'akhkhara látara bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá alékiọ́lá á tún lè ṣe àforíjì fún wa Ànábì sallallahu alaihi wasallam ẹ̀ṣẹ̀ eléyìí tó tó ti àti tí wà Ànábì sallallahu alaihi wasallam máa dá eléyìí ọlọ́wọ́ bá tún fi ṣe àpọ́nlé fún mi torí sí àwọn nǹkan ọlọ́run bá ti ṣàánú ẹ̀ kúrò mbẹ́ ọlọ́run ti fọ ọkàn ẹ̀ mọ́ kúrò mbẹ́ ànábì sallallahu alaihi wasallam ni àrídájú ti wà lórí pé lẹ́yìn oore tọ́lọ́ ń ṣe fún yín gan kò tún ní jẹ́ sátú wá torí ẹ̀ padà sídi ẹ̀ṣẹ̀ tó bá tiẹ̀ tún wá dẹ́ṣẹ̀ àdìforíjì ẹ̀ bó tiẹ̀ ṣe pé kò ní dẹ́ṣẹ̀ wálé yìí ti mọ ní ìmọ̀ta wà lẹ́yìn ọlọ́run sì ṣe ìṣẹ́gun fún ẹ kó bá tún lè perfect kó tún lè

fún ara rẹ wali ashabik ala ma kana minka mina bọ́dìr litakhiri zamani nasir walifati ìrí ànábì sallallahu alaihi wasallam kó wá máa tọrọ àforíjì o wá sẹfìrù máa tọrọ àforíjì ọlọ́wọ́n ọba látara kíni látara ìkígbe tó ti ń ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn ìwà ànábì sallallahu alaihi wasallam àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ litakhiri zamani anasiri walfati torí ìlọ́lára tí ọlọ́run bá ti fún àsìkò àránṣe àti ìṣílẹ̀kùn àánú tọ́lọ́run bá ti fún yìí tẹ̀sí ń retí ẹ̀ ti pẹ́ àwọn mùsùlùmí ti ń wá ránṣe lórí pé kọ́nà ọba ràn wọ́n lọ́wọ́ lórí àwọn ọ̀tá wọn wọ́n ti wá kọ́nà ọba àlékè ọlá kó dá wọn padà sílùú mọ́kà tó ti wí pé ó ti pẹ́ tí ọkàn wọn ti fa mọ́ pé ìwọ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba àlékè ọlá ó ní am hasibitum an tadkhulul jannata ọlọ́run bá ní ṣe rò pé máa wà lùjọ́ náà ni walamma ọlọ́run bá ní am hasibitum an tadkhulul jannata ọlọ́run bá ní ṣe rò pé máa wà lùjọ́ náà ni tó ṣe wípé ohun tó ṣẹlẹ̀ sí àwọn ẹni ìṣáájú yìí kírú ẹ̀ sì ṣẹlẹ̀ sí mọ̀tàkì húmọ̀lìbà sáwà gbọ̀gbọ̀ ọlọ́run ọba adékeọlá ó ní àwọn tá à ń sọ yìí wọ́n mà jagun wọ́n rí ebi pa wọ́n hatta yakula rasul walladhina ma'ahu títí débi pé ìnira ipọ̀ ìnira ibi ìnira pé káwọn èèyàn fi ara nìyàn ìnira àìríná àìrílò ìnira pé kí wọ́n jà wá lógun ní ìgbà tá a rò tẹ́lẹ̀ ìnira wípé kán pa ẹbí èèyàn ìnira wípé ẹni ti ní àǹfààní ṣiṣẹ́ kan gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ ọlọ́ọ̀bá ló kun àwọn sọ̀hábà títí débi pé ìnira yìí pé yakula rasul ànábì ọlọ́run bá pariwo walladhina ma'a àti àwọn tó ń bẹ pẹ̀lú ẹ̀ mọ́tà nasrullah ìgbà wo gan ni àròsí ọlọ́run fẹ́ dé kọ́lọ́ má jẹ́ àrí ìlera ìlera máa débi pé ọkàn abàjẹ́ èèyàn afẹ́ lè jákọ̀ kúrò níbi orí ọlọ́run èèyàn afẹ́ lè wò pé àyìnà Allah ìgbòngàn ọlọ́run wa tí ọlọ́run bá tiẹ̀ wá ní ní ìgbà tí ìnira bá dé mọ́tà nasrullah wọ́n wò pé áá ah, ah, ìgbà wo ni àrùn ṣe ìfẹ́ dé ala inna nasrullahi qarib ọlọ́run bá wá ń dá wọn lóhùn pé á ah, ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ o inna nasrullahi qarib àròṣe tọ́nà ọba máa ń ṣe fún àwọn èèyàn tiẹ̀ kọ́rí ti súnmọ́ ọlọ́run ní dájúdájú àwọn náà bá a máa òjíṣẹ́ wa lọ́wọ́ wàlẹ́bínà na àti àwọn tí àwọlẹ́bínà àti àwọn tí wọ́n ní ìgbàgbọ́. fàkọ́dínà sọ̀rọ̀ hùlọ́ ọlọ́run ní tẹ́ bá wọn ànábì lọ́wọ́ abẹ́ ti ẹ̀ràn lọ́wọ́ fàkọ́dínà sọ̀rọ̀ hùlọ́ ọlọ́run bá ti ràn lọ́wọ́ ọlọ́run ti ràn lọ́wọ́ ní ìgbà tó náà bá mú jáde kúrò nínú ìlú Mọ́kà òun nígbà tí wọ́n wà ní kòtò láwọn méjì láwọn méjì ìdùnnúmà fìlìkọ́ wàkọ́ọ̀lá lè sọ̀ ṣíbi nígbà táwọn méjèèjì wà ní kòtò wàkọ́ọ̀lá lè sọ̀ ṣíbi ní ìgbà tí ẹ̀rù ń ba Abubakar pé á ah, ibi tá a wà yìí ṣáwọn ọ̀tá yìí tí wọ́n lè padà lépa bá wa ànábì bá sọ fún ọlọ́run fún ní tírẹ̀lì ó sọ fún Abubakar pé máa ń gbọ́ nínú kàbìtìnà ìní lọ́ọ̀hùn tàbí tòhùnà kí ni èròǹgbà rẹ pẹ̀lú àwọn méjì tó ṣe pọ́nà ọba sì kẹta wọn. látàkọ̀ inna Allaha ma'ana ó gbọ́dọ̀ bẹ̀rù ọ̀nà ọba bẹ pẹ̀lú wa àròṣe kan nìyẹn ànábì sallallahu alaihi wasallam oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ sí ní ìgbà tó jáde kúrò ní Mọ́kà àwọn èèyàn fẹ́ pa á wà ìlíyàmù kúrò bí kalẹ̀ bí iná káfàrù òun nígbà tí àwọn tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n ń pè tó pèrò lé ẹ lórí ni tí wọ́n wò wípé à ah, ẹ jẹ́ ká tiẹ̀ pa àwọn kan wò pé ẹ jẹ́ ká pa á ni kí gbogbo tó wà nílẹ̀ tiẹ̀ tán àwọn kan wò pé ẹ jẹ́ ká lè e jáde ni kí gbogbo tó wà nílẹ̀ tiẹ̀ tán àwọn kan wò pé ẹ jẹ́ àṣemọ́lé ká fún ní house of house arrest kó má lè jáde kó lé ṣùgbọ́n ìtò lékè lọ́rọ̀ wọn òun náà làwọn tán ní kọ́ pa àwọn tán ní kọ́ tì í mọ́lé wọ́n ní kẹ́ bá tì í mọ́lé ó ṣeé ṣe àwọn tí a bá fi ṣọ kí ìkọ́pà kó gbàbọ̀dé nu wọn kó padà sílẹ̀ fún kó sá lọ àwọn kan wò pé ẹ jẹ́ ká kúkú ká lè jáde ibẹ̀ làwọn ẹlòmíì wò pé tẹ́ bá lè jáde tó bá lọ sẹ́tù sílùú kan ó lè padà dá alágbára mẹ́ ẹ má jẹ́ ká lè jáde ṣèyí tán wàá bá wọn dá sí ó ní ẹ̀jẹ̀ apá ni

ní àròsí tó pọ̀ tí wọn náà bá wò pọ́nà ọbọ̀ òrùn ẹ ṣe bóòlù ti fẹ́ lọ́nà ọbọ̀ òrùn ẹ ṣe ìwọ ló fi ń dàgbà tó fi pé ọmọ twenty years tó bá sọ pọ́nà òrùn ẹ ṣe alábòsí ni ẹ alábòsí ni ẹ mélòó mélòó àwọn ọ̀rẹ́ ẹ tó ṣe pé ipò tí wọ́n délé ni wọ́n débẹ̀ ohun tí wọ́n nílé mi sí wọn ní ọlọ́run tó wá kẹ́ ẹ mí sókè òun mí sílẹ̀ o sì lọ́nà ọbọ̀ òrùn ẹ ṣe. mélòó mélòó àwọn tí wọ́n ti fojú burúkú wẹ̀ tí ọlọ́run bò gbà fún wọn tó kù sẹ́ tí ọlọ́run bò kí ọ̀nà ṣe ọlọ́run ní yáyọ ẹlẹ́dí na àmọ́dù ẹ̀yin onígbàgbọ́ òdodo ìtàsòrò lọ́hàyà sòròkò tí ẹ bá ran ọlọ́run lọ́wọ́ tẹ bá ran òjíṣẹ́ ọlọ́run lọ́wọ́ tẹ bá ran tírà ọlọ́run lọ́wọ́ tẹ bá ran lọ́wọ́ ṣe walladhina kafaru fata'talahum ọlọ́run ní ẹ̀rọ àwọn tí wọ́n bá wá jẹ́ kèfèrí táwọn takò sí ọlọ́run fata'talahum wa adalla a'malahum ọlọ́run ní etí ọlọ́run kó máa bá wọn wa adalla a'malahum iṣẹ́ tí wọ́n sì ti iṣẹ́ náà ti dàdó ti wé kọ́lọ́ má jẹ́ kíṣẹ́ wá wé ọlọ́run bá àdékè ọlá ó ṣe àròsí fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá wá sọ fún ànábì sallallahu alayhi wa sallam ó ní wa tẹ̀kíù látara ìkánjú tí ànábì ń wò pé àmọ́ta ah, nasrullah ìgbà wo ni àránṣe tó fẹ́ dé táwọn sọ̀hábà náà wo bẹ́ẹ̀ ọlọ́run ní ilé ìtẹ̀sí wò yìí náà torí pé wò ó pẹ́ ẹ wá wò pé ah, ìgbà wo ìgbà wo eléyìí náà máa tọrọ àforíjì lórí ẹ̀ torí pé ọlọ́run bá tí ò tí ì mú nǹkan yẹn wá ala ya'lamu man khalaqa wa huwa al ṣé ọba tó dá yín mọ̀ yín ni ṣé ọba tó dá yín mọ̀ gbà tí àránṣe lóore fún yín ni àránṣẹ́ tá wa tó bá ṣẹlẹ̀ sí wa lọ́dún yìí ó lè jẹ́ sábàbí aburú fún wa ọlọ́run wá wò páránṣẹ́ yìí ẹ jẹ́ ká sọ di lẹ́yìn ọdún mẹ́wàá ká wá wò pé ọlọ́run bá ṣe aburú fún wa àbọ́lọ́ ọbọ̀ ṣe dáadáa fún wa ilé ìjẹ́nu tí a gbọ́dọ̀ sá fún kọ́nà ọba kó ṣe àánú wa ọlọ́run bá ń sọ fún ànábì sallallahu alaihi wasallam wastaghfiru máa tọrọ àforíjì o innahu kana tawwaba innahu kana tawwaba torí pé dájúdájú ọlọ́ọ̀ba kathirul qabuli li tawba al-abd ọba tí máa ń gba ìtúbẹ̀ ẹrú lọ́pọ̀lọpọ̀ ni innahu la ghaffaran liman tab ọba tí máa ń ṣàforíjì gbogbo ẹ̀ tó bá túbà ni ya ayyuha alladhina amanu tubu ila Allahi tawbatan nasuha ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ túbà lọ sọ́dọ̀ ọlọ́run ìtúbà ilé ìtòmọ́kọ̀gá asa rabbukum an yukaffiru ankum sayyi'atikum látara pé ẹ̀ńtúbá tẹ́ bá ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́sọ́dọ̀ náà allahumma anta rabbi tẹ́ wí pé ìwọ náà ọba ìwọ náà bá mi anta rabbi allahumma anta rabbi ìwọ náà ọba àlékiọlá ìwọ ni ọlọ́run bá mi sayyidul istighfar tí ànábi sallallahu alaihi wasallam ní ká máa ṣe pé allahumma anta rabbi la ilaha illa anta. ìwọ náà bá ìwọ lọ́ba mi khalaqtani kò sí ọba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsẹ̀ àfi ìwọ náà bá khalaqtani ìwọ tó dá mi abiduka ìwọ náà wọn bá èmi rẹ ni mo jẹ ala mo sì ń bẹ lórí àdéhùn tí mo bá wọn náà wọn nìkan náà ni màá máa wà wa'dika mustaqatu mo sì ń sìn wọn bá ní bí mo ṣe lágbára gbogbo òdẹ́ra tí wọn náà bá lékè ọlá tó ṣe fún mi mò ń jẹ́wọ́ ẹ̀ níwájú wọn náà pé oore tó ṣe fún mi ó tó pọ̀ ni wà á bùbí dàmbì wà á bùbù bí dàmbì mo sì tún jẹ́wọ́ sí iwájú wọn náà bá lórí àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ fàfírìlì ìwọ náà bá wá forí jì mí fáyínà ò láyà fèrò dòrò bá ilà àyè kò sẹ́ni tí máa ń ṣàforíjì fún mi àyàfi ìwọ náà wọn bá subhanahu wa ta'ala. kí ìyọba ti ń wí gbogbo eléyìí ìnáwó kánà tawaba ọba tí máa ń gba túbá ni tawbatan nasuha ká túbá ìtúbá tó mọ́kànga ìtúbá tá a kúrò ní ẹ̀ṣẹ̀ pátápátá ó ní yaghfir lakum dhunubakum tẹ́ bá ti ń túbá ọmọ ọba mọ̀ máa foríjì yìí wa yukaffir ankum sayyi'atikum gbogbo tó jẹ́ ẹ̀ṣẹ̀ iṣẹ́ aburú tẹ́ ti ṣe yukafiruha ọlọ́wọ́n ọba àlékè ọlá abayé fọ́kù mẹ́ iṣẹ́ aburú tẹ́ ṣe ọlọ́run bá máa bá yín sọ di dáadáa tí èèyàn bá dá ẹ̀ṣẹ̀ gbogbo ìgbà tó bá ti túbá ẹ̀ṣẹ̀ tó dá yẹn bó bá ti pọ̀ sí yẹn ọlọ́run á wá kọ̀ǹbáàtì ẹ̀sìn ṣe olóore fún kọ́lọ́ má ṣe ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa. wáyé ọdẹ kílà kò jannat látara pẹ̀ túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run á sì máa fi yín wọ̀ sínú àlùjánnà kọ́lọ́ má ṣe ṣe wá ní ọmọ àlùjánnà ọlọ́run ní yáyọ alẹ́ dínà mọ́nù ọlọ́run ní ẹ̀yin onígbàgbọ́ òdodo túbọ̀ ila Allahi jami'an túbù ila Allahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun ọlọ́run ní ẹtú lọ sọ́dọ̀ náà ọba lápapọ̀ ẹ̀yin onígbàgbọ́ òdodo kẹ́ bá lè ṣoríire ayé àti tọ̀run kọ́nà má ṣe ká ṣoríire àtàwùbàtù ìmàtúbà lọ sọdọ náà ó tó ṣe pàtàkì ni fún ẹ bá jẹ́ mùsùlùmí bá sì bá lé ó ní òun àwọn tí bá máa ń túbà àwọn tí wọ́n máa ń nípinnu pé ẹ̀ṣẹ̀ yìí mi ní débẹ̀ mọ́ àwọn tó dẹ̀ jẹ́ wípé lórí ẹ̀ṣẹ̀ yìí wọn wá ní yà síbẹ̀ mọ́ ọ̀nà bá máa ń nífẹ̀ẹ́ wọn púpọ̀ wáyé ìbò ni mo ta tàn gèrè àwọn tí wọ́n bá máa ń ṣe mímọ́ tí wọ́n máa ń fọ ẹ̀mí wọn mọ́ kúrò bí ẹ̀ṣẹ̀ àti ntọ́nà ọba òfẹ́ tí wọ́n sì máa ń fọ ara wọn mọ́ kúrò bí ẹgbẹ́ ọ̀nà bá lòun nífẹ̀ẹ́ sí wọn lọ́pọ̀lọpọ̀ kọ́nà máa ṣe nífẹ̀ẹ́ nìkọ̀ọ̀kan wa nínú àdúrà táwọn bí máa ń ṣe sọ̀rọ̀ tí ó bá parí àdó àlátọ́ ànábì amani Allahumma ja'alni mina tawabin ìwọ náà ọba àlékí ọlá wá ṣe mí nínú àwọn tí wọ́n máa ń túbà lọ sọ́dọ̀ rẹ tí wọ́n máa ń jẹ́wọ́ kúrò níbi ẹ̀ṣẹ̀ wọn wàjàálẹ̀ mínà ni mùtàtọ̀hìrì kó sì wá ṣe mí nínú àwọn tí wọ́n máa ń ṣe àfọ̀mọ́ kọ́nà máṣe fọ̀wámọ́ kúrò bí ẹ̀ṣẹ̀ kó sì fọ̀wámọ́ kúrò níbi ẹgbẹ́ eléyìí tó fojú àti tó pamọ́. anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní inni ó ní yáyọ anan ó ní èèyàn mẹ́ẹ̀ẹ́dẹ́gbìyàn túbú ila Allah ẹ máa túbà lọ sọ́dọ̀ Ọlọ́run ẹ máa ṣẹ́wó ẹ̀ṣẹ̀ yín fọ́lọ́run ẹ sì máa kúrò ní ẹ̀ṣẹ̀ o fàyín ni astaghfirullah wa atubu ilayhi ìlúyà omi mi àtàmọ̀ràn ó ní ṣe eré mi tí mo jẹ́ ànábì Ọlọ́run tí Ọlọ́run bá ti ṣàforíjì fún mi èyí tí mo ṣẹ̀ lọ àti tí mo tún lè máa dánú ẹ̀ṣẹ̀ mo máa ń tọrọ àforíjì ní ìgbà tí ò dín ní ní à tí ò dín ní ẹgbẹ̀rún lójúmọ́ hundred times níbòmíì ó ní inni astaghfirullah wa atubu ilayhi sab'ina marra ó ní lójoojúmọ́ mo máa ń sọ̀rọ̀ àforíjì tí òbí tẹ́wọ́ sí wọ́n ní àforíjì tí àná mi ń sọ yìí kò kí ń ṣe pé kéèyàn wá jókòó ẹ̀kọ́ kó wá máa sọ pé astagfirullah astagfirullah astagfirullah ó wá kà á látòrí àkọ́kọ́ látòrí ọ̀kan ó fi wá kà á lórí ẹgbẹ̀rún látòrí one títí lórí hundred wọ́n ní ìyẹn kọ́ ṣùgbọ́n tí ẹ bá ka ìjókòó pàdánù ìjókòó báyìí ẹ tún rí ń tí ẹ bá wo olùgbèsè ayé ànábì sallallahu alaihi wasallam nígbà mi kò ní dín seventy times ẹ̀ẹ̀kọ̀ọ̀kan tó bá ti ṣe mélòó la fẹ́ sọ kó ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ànábì sallallahu alaihi wasallam nígbà tó o bá tọrọ àforíjì ẹ gbọ́ bọ́lá ń ṣe sọ ni liyaghfira laka Allahu ma taqaddama min dhanbik wa ma ta'akhkhar àti kọ́kọ́ mọ̀ fọ́nà ọba fọ ànábì mọ̀ kúrò bí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ńláńlá àti kéékèèké ẹ̀ṣẹ̀ ńláńlá àti kéékèèké ẹ kọ́kọ́ wo tí a lè fẹ́ wò gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ nígbèsí ayé àlórí sallallahu alaihi wasallam tá a bá rí gbogbo nǹkan yẹn àárí pé kò tún ṣe ẹ̀ṣẹ̀ àwọn àyàtú tawbih àwọn àyà ìbániwí tó wà ní Qur'an àwọn àyà tó náà ti bá nọ́bì wí sallallahu alaihi wasallam pé má ṣe báyìí má ṣe báyìí gbogbo ẹ̀ náà sáà ṣe ṣe ìyá tó gba aládá lórí ẹ̀ torí pé ìṣìhàd ìgbìyànjú ló ṣe Suratu Abbas nígbà tí arákùnrin afọ́jú wa bá nọ́bì sallallahu alaihi wasallam abasa wa tawalla ó fajúro ó sì yí ẹ̀yìn padà abasa ó fajúro wa tawalla ó sì yí ẹ̀yìn padà an ja'ahu al-a'ma ní ìgbà tí afọ́jú kan wá bá wa ma yudrika la'allahu yazakka kí ni tó fẹ́ fi mọ̀ ẹ́ bóyá fọ́jú ìfẹ́ fún èmi ara ẹ̀ mọ́ ni kí ló ṣẹlẹ̀ alọ́bíwá Muhammad sallallahu alaihi wasallam àwọn kìbáàrù Quraysh àwọn àgbàlagbà kùrẹ́ṣí àwọn èèyàn ńláńlá àwọn alágbára ànábì ṣe wáàsí fún wọn ó ń pè wọ́n sẹ́sìn láfọ́jú ìwádé lòun náà fẹ́ béèrè ọ̀rọ̀ pẹ̀sìn lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam ànábì bá wo fojú ro ó kọjú padà sí ọ̀dọ̀ àwọn tó ń bá sọ̀rọ̀ tí ẹ bá wò ń bí èròǹgbà ànábì sallallahu alaihi wasallam èròǹgbà tó dáa ni èròǹgbà tó ti ṣe pé bí nǹkan ṣe rí nìyẹn tí olórí ẹbí bá gba ẹ̀sìn tí olórí ẹbí bá gbẹ̀sìn tí ó bá pe àwọn ọmọ ẹbí sẹ́sìn ó máa ń súnmọ́ ní ọ̀gọ̀rọ̀ ọgbà kí wọ́n ti ju ìjẹ́ olórí ẹbí mọ́ lára níbi ọ̀sẹ̀ mẹ́ta kan sẹ́yìn a wà níbi òde wáàsí kan ni nígbà tá a wá parí wáàsí bàbá kan tó dà gẹ́gẹ́ bí olórí ẹbí nínú ẹbí táwọn èèyàn bá ti dé arábìnrin kan bá dé ọmọ yíbò ni ó wá jẹ́ kan nú àwọn tó jẹ́ ọmọ nú ẹbí ló fẹ́ lọ́kùnrin tí yẹn jẹ́ mùsùlùmí nígbà ọmọ yíbo yìí bá dé ló bá kúnlẹ̀ ló bá bá bàbá ṣeré bàbá bá wo títí báyìí wọ́n ní ìwò tiẹ̀ lójútì wo bó ṣe múra ṣáṣọ ló wọ̀ yìí ẹ ó bímọ kan látijọ́ yìí ìwọ àtọ́kọ́ ẹ mi ti ẹ̀fẹ́ rí yín bàbá ẹ bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó bímọ kan látijọ́ òbí mi kí ni ìwúrí ẹlẹ́wọ̀n ẹ oríṣiríṣi bàbá yìí sọ fún wọ́n sọ̀rọ̀ gbá lórí níjókòó bí táwa yẹn ara ti arábìnrin ẹlòmíì náà túdé bàbá bá béèrè lọ́wọ́ ìwọ kí náà sì tí wọ́n ṣe ẹ kírísítẹ́nì à kò sí kírísítẹ́nì ẹbí wa ibo ni wọ́n ti kó náà ló ti kó aburú bàbá yìí tún sọ̀rọ̀ sí yẹn náà ẹsẹ̀ tiẹ̀ náà tún wọlé kó lọ́dọ̀ bàbá yìí ìyẹn ni agbára ẹni tó bá jí ọ̀gá abiṣẹ́ ọ̀gá abiṣẹ́ ní agbègbè táwa yìí a rí níwọ̀n àwọn èèyàn tó nílé iṣẹ́ ńlá tó sì gbà àwọn èèyàn láàárọ̀ kùtùkùtù tó bá rí sóòlù sọ́fíìsì ó kọ́ chọ́ọ̀chì rẹpẹtẹ wọ́n gbọ́dọ̀ kọ́kọ́ lọ sí chọ́ọ̀chì láti lọ ṣe sáfíìsì kan tó wá rí sóòlù sẹ́nu iṣẹ́ kí ló ṣe yẹn jọmọ́ agbára tí ó ní bẹ̀ yẹn ó lò fún tó nígbàgbọ́ lọ ẹ̀ ohun tí àná pé àwọn èèyàn yìí wọ́n ní àwọn ẹrú tó pọ̀ rẹpẹtẹ lábẹ́ wọ́n ní àwọn tó ń jẹ lábẹ́ wọn rẹpẹtẹ tírú àwọn eléyìí bá gba Islam ọlọ́run lè lò ó sábàbí gbogbo àwọn tó wà lẹ́yìn wọn yẹn káwọn náà di mùsùlùmí ohun tí ànábì concentrate lé lórí nìyẹn lọ́nà wa ń fi yé ànábì inú ọmọ kọ̀ọ̀kan tó ṣe pọ́nà ọba ló mọ̀ ń pa ẹ̀ ọlọ́run ti bẹ̀ fáwọn tó ń bá sọ̀rọ̀ ẹ̀ kò sáǹfààní kan lára wọn kò sóore kan lára wọn wọn ò ní gba Islam ṣùgbọ́n ànábì ò mọ̀ èròǹgbà ànábì ni pé tó ń bá bá wọn sọ wọ́n lè gbà ṣùgbọ́n náà wọn bá nínú mọ tiẹ̀ ó sì mẹ́fà àwọn ẹni yìí ò ní gbà ọlọ́ba wa bá ànábì gbà kí ló fà ẹ tó wá ń sáré wá bẹ́ẹ̀ tó pọ̀ ṣẹ̀ṣẹ̀ ò wá dá òun lóhùn má ṣe bẹ́ẹ̀ mọ̀ so àwọn nǹkan táwa lè wò pé ànábì ṣe tá a máa wò pé bóyá náà bá correct ẹ̀ tẹ́ bá wá wo nǹkan yẹn àtùgbàládà lè lórí ṣùgbọ́n ànábì tó jẹ́ pé gbogbo àwọn ọ̀ṣẹ́ ẹ mọ́ báyìí pẹ̀lú ẹ̀ Anọbi tún máa ń tọrọ àforíjì àwa wá ń ọmọ ẹjẹ́ àwórí ilé ayé lè ní ọlọ́ọ̀bá làgbọ́dọ̀ máa gbọ́ rẹ̀ torí kórí gbígbó aburú ni ó sì máa ń ṣe sábàbí orí ibú ayé àtijọ́ rẹ̀ ó wá gbọ́ orin wọ́n fún ẹ lórí gbọ́ ìyàtọ̀ wà láàrin wípé èèyàn gbọ́ orin àti ó gbọ́ orin ìyàtọ̀ wà láàrin alìsìmá wàsàmá òun náà ni ìsàmáà ó tẹ́tí gbọ́ ó lézè àti sàmíà àti ó gbọ́ ìhàd àbí táni ó ń gbọ́ orin bì nínú wa kò sí wọ́n pè é ládùúgbò wa káàkiri káàkiri àbí bẹ́ẹ̀ kọ́ ni jọmọ́ ṣùgbọ́n ṣe àtẹ́tí gbọ́ ibi tí wàhálà wà nìyẹn tó o bá ti tẹ́tí gbọ́ ìwọ náà ti dẹlẹ́ṣẹ̀ o o ti dẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n eléyìí tó jẹ́ wípé nígbà tó lọ títí wọ́n pílẹ̀ o ti gbé pípò ń bẹ̀ ló ṣe àṣẹ̀fúnla àṣẹ̀fúnla àṣẹ̀fúnla ọ̀nà ọba àlékiọlá ó ní alẹ́dínà yẹn ṣẹlẹ̀ ìbúná kaba ìrọ̀lẹ́ ìkù ọlọ́run ní dájúdájú àwọn tí wọ́n máa ń jìnnà sí ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńlá ni ká máa tẹ́tí gbọ́ orin fúnra wa ká pé orin kára orin fújì disco àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kéèyàn wá pé ẹ̀ àbí wọn náà ó lọ gbé rédíò kan bóyá fídíò kan ló ń wò orin wá wà bí wá lọ gbọ́ ó lọ tẹ́tí gbọ́ orin ìwọ tó ń ṣe léyìí ẹ̀jẹ̀ ńláńlá ni o ọlọ́run ní àwọn tó bá wá ń jìnà síwé léyìí tí wọ́n máa lọ tẹ́tí gbọ́rin wàlìkàbáyìí alẹ́dínà ẹ̀sẹ̀ ìbúná kàbáyìí rẹ̀ lẹ́sìn wàlìfàwáṣì àwọn tí wọ́n ń jìnà sí fawahish àwọn ìṣe ṣìnà ọ̀rọ̀ ṣìnà ìṣe ṣìnà ìlà lámàm àyàfi àlámàm àlámàm náà ni àwọn nǹkan tó ṣe pé yóò kàdìkàdì ṣe olóńtí tí wọ́n ń pè orin tí ò dá iwájú ṣọ́ọ̀bù àwọn ní studio wa mi ò rọ́pọ́ dájú gbogbo gbà ló bá ń gbé headphone sórí kó má bàa gbọ́n tó sọ ṣùgbọ́n gbà mí tó bá ló fẹ́ gbọ́ táwọn kọ́sọ́mà fẹ́ sọ ló wá gbé headphone kúrò lórí ẹ̀ gbogbo ẹ bá wo orí títí ẹ náà alámọ̀mù nìyẹn o a máa tọrọ àforíjì ọlọ́ọ̀ba àlékè ọlá ọba aláforíjì ni kó má ṣe ṣe àforíjì fún wa. so anábì sallallahu alaihi wasallam ọlọ́run pa aláṣẹ pé kó máa túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba ìmáa túbà ó ní oore tó pọ̀ kọ́nà má ṣe ṣe wá ní ẹ̀ṣẹ̀ máa túbà eléyìí jẹ́ ṣókí ohun tọ́nà ọba ń sọ fún a kọ́ nínú súrà òun náà ni pé kábà fi pàdé oore tọ́lọ́ bá ṣe fún wa ọpẹ́ a gbọ́dọ̀ máa dúpẹ́ lórí gbogbo tọ́lọ́ bá bá ṣe fún wa. wa in ta'udu ni'matallahi la tuhsuha ọlọ́run ní tẹ bá wò pẹ́fẹ́ ka orí ọlọ́run bá léyìn lórí ní ọ̀kan àti méjì ọlọ́run ní ẹ̀ o ọlọ́run bá ọlá ó ní in wa ọlọ́run ní kí lọ́lọ́run bá fẹ́ fìyà ní ìbàtẹ́ bá ti ń dúpẹ́ fọ́lọ́ tẹ̀sí gba ọlọ́run bá gbọ́ kò sí tọ́nà fẹ́ fi ṣe kí láǹfààní tọ́nà fẹ́ rí bí kó fìyà jẹ yín tọ́nà bá kẹ́ gbogbo yín kò ní ọlọ́run lára tọ́nà bá kẹ́ yín kò ní ọlọ́run lára kò sí tọ́nà fẹ́ fìyà jẹ yín fún kọ́lọ́ kó má fìyà jẹ nìkan kan wa orí tọ́nà bá ti fún wa a gbọ́dọ̀ máa dúpẹ́ fọ́lọ́run bá lórí ẹ̀ mahma kọ́ bàdàlẹ̀ ìsàn ní ìmá bìṣókòr fàhùwà láyé wà fíyà ha hàkọ́ ha káwá lọ́mọ pé kò sí bá ṣe fẹ́ máa dúpẹ́ fọ́lọ́n tó ọpẹ́ ta fẹ́ dá kò lè ṣe déédé oore tọ́lọ̀ bá ṣe fún wa tábà la fẹ́ dúpẹ́ lórí ojújọ mọ́ kéèyàn kan bá ní gbogbo àgọ́dọ̀ yìí tí ọlọ́run á gba ojú lọ́wọ́ ẹ̀ tọ́lọ̀ ní kí ló fẹ́ fáwọn ọlọ́run ọba ṣé o máa fún wa gbogbo àgọ́dọ̀ á máa fi lórí ojú nìkan kí wàá la fẹ́ ṣe fọ́lọ́run sàárà wo la fẹ́ ṣe sílé ọlọ́run aláìní wo la fẹ́ bọ́ tá a máa sọ pé torí gbogbo àwọn dáadáa táwa náà ṣe ó fẹ́ dínkù tọ́nà ọba ṣe fún wa àti wípé gbogbo tọ́nà ń ṣe fún wa kò kì í ṣe pé alẹ́tọ̀ọ́ sí lọ́nà fi ṣe fún wa fábùlà mi nìwú ọlọ́kọ̀ fi ṣe ọlá fún wa ni àbí kí la ṣe fọ́nà ṣùgbọ́n ká dúpẹ́ fọ́nà ọba òun náà nípa ṣe déédéé tá a bá ti dúpẹ́ fọ́nà alábòsí ni wa torí fọ́nà ti ṣe nǹkan fún wa tó nẹsẹsitéètì pé ká dúpẹ́ fún ọlákọ̀nà ó dá wa tí ò bá tiẹ̀ ṣe fún wa jù yẹn lọ torí fóun ló dá wa ó ti tọ́ ká dúpẹ́ fún ẹ̀rí fáwọn òbí wọ́n ní àgbọ́dọ̀ torí pé òbí ò tọ́ wa òbí ò tọ́jú wa ká wá làní ṣe dáadáa sí wọn torí pé wọ́n bí ẹ sáyè wọ́n bí ẹ sáyè yẹn ti tó lóore tí wọ́n bá bí ẹ gbogbo rẹ tó ṣoore fún ẹ yọ́wẹ́ ṣoore fún ẹ bọ́lọ́ ń kọ̀ tiẹ̀ dá wa lásán ọlọ́run tún wá fi wá sílẹ̀ rọ̀zákọ̀nà ó tún pèsè fún wa ṣé a tún fẹ́ dúpẹ́ fọ́nà ọba lórí ìpèsè tó ń ṣe fún wa wàlámù yẹtùrúkùnà habasa kò tún wá fi wálẹ̀ pé mo ti àdìdá yín mo lè pèsè fún yẹn máa ṣe bẹ́ẹ̀ bá ti fẹ́ bal arsala ilayna rasulan ó tún wá ràn wá lóbi sí wa pé kan tún sọ fún wa sábà bí oríire wa kí lè máa ṣe tẹ́ máa fi wà lùjọ́ náà kí lè máa ṣe tẹ́ lè fi wọ́n náà àwọn òjíṣẹ́ tún ṣàlàyé ẹ̀ fún wa faman ata'ahum dakhala al-janna ọlọ́run wá fi lélẹ̀ pé àwọn òjíṣẹ́ ìwádìí ẹ tó bá ti tẹ̀lé wọn wà lọ́jọ́ náà wà mọ̀nà àtọ́hùn dákọ̀lá náà ẹ tó bá ti wá yapa àwọn òjíṣẹ́ yìí falẹ̀ iyadu billah awáṣẹ ọlọ́run kú òbí lọ kó ti dọ̀wọ́ náà ìyẹn ti bu tọ́lá abúlé máa fẹ́rọ̀ nínú allah ma àṣekò ní àmì láhìí fíìmà yorùdíhì subhana wọ́n ní ẹ̀rí ìdúpẹ́ tá a fẹ́ fún wa jọ̀mọ́ kiri òun náà ni pé àwọn nǹkan tó náà ń ṣe fún wa yẹn ká máa lò ó síbi tó yọ náà bá lò ó dúdú fún wa ká fi ríran á gbọ́dọ̀ fojú yẹn wò òkú ká máa fi wo tọ́nà fẹ́ muhammad ó ní ẹnikẹ́ni fàlìyà òrùrì là mushaf ẹni tó bá fẹ́ kọ́nà ọba nífẹ̀ẹ́ kó máa wo mushaf báyìí láti fi kà lóko àwòkàmọ̀kọ́ àbí gẹ́gẹ́ bá lọ́ọ́ ìṣe sọ tó bá fẹ́ kọ́nà nífẹ̀ẹ́ máa ka Qur'an tó bá sì ti ń kà máa gbé dání kó máa rọjú wọn báyìí òun fi ojú tọ́lọ̀ fún ẹ òfin wo nǹkan dáadáa kí ni tó dàbí ọ̀rọ̀ náà bá fa inna khayral hadith kitabullah èyí tó fi ń da jùlọ nínú gbogbo ọ̀rọ̀ lọ́rọ́ lọ wà khairul hadi hadi muhammad sallallahu alaihi wasallam yìí tó sófì tí tó fi dá jùlọ nínú ìṣesí nínú ìtọ́sọ́nà ní ìtọ́sọ́nà ànábì muhammad sallallahu alaihi wasallam so ilé ìjẹnu ta gbọ́dọ̀ ṣe o allahu rahimu bi ibadi káfí lọmọ wípé ọlọ́ọ̀ba ọba tó láàánú àwọn ẹrú sin rẹ̀ ni o kọ́lọ́ọ̀ba ṣe ṣe àlékún àánú lè wà lórí suratul masad ilé tó tẹ̀lé súra yìí òun náà ni suratul masad suratul masad àyà márùn sọ kalẹ̀ lẹ́yìn suratul fatiha pé ọlọ́run bá ó ń sọ kalẹ̀ lódìdí lẹ́yìn fatiha lọ́lọ́run sọ sura yìí kalẹ̀ yìí fi ń sọ fún wa o an abi lahab nabi sallallahu wa sallam wa fi ń sọ nípa ìkọ́nú àwọn ẹbí ànábì sallallahu alaihi wasallam tí a mọ̀ sí Abu Lahab ó jẹ́ gẹ́gẹ́ bí ọ́nkù fún ànábì sallallahu alaihi wasallam ẹ Abu Lahab bàbá tó bí bàbá ànábì Muhammad sallallahu alaihi wasallam tí a pè ní Abdul Muttalib òun ló bí arákùnrin tí a mọ̀ sí Abu Lahab ọlọ́ọ̀bá fi ń sọ fún wa nípa ìparun ẹ̀ látara ìmọ̀ akọ́ ẹ̀sìn ànábì Muhammad gbogbo ẹnikẹ́ni tó bá ti kọ díẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ máa parun ni ọlọ́run wá fún wa ní àpèjúwe àwọn tí wọ́n parun látara ìmọ̀ akọ díẹ̀ sí ọlọ́run ọlọ́run ní alẹ́ bíi dọ́káfàrù ọlọ́run ní dájúdájú àwọn tí wọ́n ṣe kèfèrí sọ́lọ́run wàsọ́dù an sabilillah tí wọ́n sì máa ń kọ dí àwọn èèyàn níbi ojú ọ̀nà ọlọ́run ọba àbọ̀là àmàlàhù ọlọ́run lòun ti da iṣẹ́ wọn nù òun ti ba iṣẹ́ wọn jẹ́ ọlọ́run ní ṣùgbọ́n àwọn tí wọ́n ní ìgbàgbọ́ wà á mọ̀nù wà á mìlú salihat tí wọ́n sì ṣiṣẹ́ olóore wà á mọ̀nù bima nuzila ala muhammadin tí wọ́n wá ní ìgbàgbọ́ sí ohun tí a sọ kalẹ̀ fún ànábì muhammad sallallahu alayhi wa sallam wà á mọ̀nù bima nuzila ala muhammadin wa huwa al-haqqu min rabbihim tí wọ́n gbà wípé ohun tí a sọ kalẹ̀ fún ànábì òdodo ni látọ̀dọ̀ ọlọ́wọ́n ba káfàrọ̀ àìníhùn bẹ́ẹ̀ yìí àti ọlọ́ọ̀ni gbogbo àìmọ̀ ṣe wọn pátápátá gbogbo àṣìṣe wọn àbá wọn sọ ọ́ di dáadáa torí ìgbàgbọ́ wọn sáà nọ́bì sọ̀rọ̀ màálì ọ̀sẹ́lá àti tọ́nà bá fi rán ànọ́bì sọ̀rọ̀ màálì ọ̀sẹ́lá gbogbo ẹ̀ṣẹ̀ tán ti dá a máa sọ ọ́ di ṣe olóore fún wọn. wà á sùlàhà báàlàhù ọlọ́run ní gbogbo àlámọ̀rí wọn àti ìbá wọn tún ṣe kọ́lọ́ bá ṣe ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa béèyàn bá ṣe ṣiṣẹ́ ló máa pé arákùnrin gbogbo tó wá ní náà nígbà tí parode kò máa lá àyà ìsọ̀kalẹ̀ ní ìgbà tí wa wa ní ọjọ́ kan ànábì lọ sí orí òkè sọ̀fà ayé yìí ó jẹ́ àyè tó jẹ́ ti máa ń ṣe kéde tí nǹkan kan bá ṣẹlẹ̀ wọn á kéde ànábì ní yá sọ̀bàhá eléyìí jẹ́ gbólóhùn tí àwọn kálímọ̀ tí àwọn lágbáwá máa ń sọ gẹ́gẹ́ báwọn yorùbá náà ṣe máa ń sọ nígbà tí wọ́n bá ní bóòlù ṣe máa ń winá tí alágogo kan bá ń káàkiri báyìí àwọn bóòlù wọn máa ń tó wọn kiri kan clya clam clya bí sound clya àwọn tí wọ́n máa ń kí lọ́ máa ń pè wọ́n yorùbá àwọn tó máa ń kéde fọba ìdí jẹ́ alágo ọba nígbà táwọn náà bá káàkiri àdúgbò kéré o kéré o àríbẹ̀kọ́ ni àdọ́bì ní yá sọ̀bà ha ó lè túmọ̀ sí ẹjí ire o nígbò pariwo gbogbo oníkálukú bá kójọ sọ́ọ̀dà nàbí sọ̀rọ̀ alasọ́fà ogun orí sọ̀fà ní ìgbà tọ́nà ọba sọ àyàkálẹ̀ fún pé wà á ń zèrè àṣírí rọ́tàkàlà àkọ̀rọ̀bì ìrí ànábì lọ́ọ̀kì nílọ àwọn tí wọ́n jẹ́ ẹbí rẹ tán sunwọ̀n ẹ̀ wọ́n ní charity begins at home lọ bẹ̀rẹ̀ láti inú ilé lọ kéde fún wọn lọ bá ń kìlọ̀ fún wọn ànábì bá gorí òkè wà náà dàbùtù lọkùrọ̀ìṣ àwọn èèyàn ńláńlá kùrẹ́ṣì ànábì bá bẹ̀rẹ̀ sí pé wọn ìrẹ́ lágbájá ìrẹ́ kàbẹ̀dù láwọn èèyàn ńláńlá fàṣítàmáà min jami'il qaba'il khalqun kathir nínú gbogbo ìran tó wà lábẹ́ kùrẹ́sì gbogbo àwọn èèyàn ìdílé kọ̀ọ̀kan oníkálukú bá jáde hatta ja'ala rajul idha lam yadhhab yursil rasulan débi wípé ẹni tí ò láǹfààní bóyá ó ń ṣe nǹkan kan lọ́wọ́ tí ò lè dìde nínú àwọn tó jẹ́ olórí ilé wọ́n á bá pè kọ́ náà tó nílàáká inú ọmọ nulẹ̀ ó yá sáré lọ́wọ́ ohun tó ń ṣẹlẹ̀ lọ́ọ́ bá mi múrò wá lìyẹ́nzùrọ̀ mọ́n khabar wọ́n fẹ́ mọ̀ kí ni tó ń ṣẹlẹ̀ wà kánà fil mujtami'in abu lahab nínú àwọn tí wọ́n kó jọ abu lahab ń bẹ́nu wọn. faqala rasulullah sallallahu alayhi wa sallam ànábì bá sọ pé ara'aytum law akhbartum anna khayla bilwadi turidu an takhira akuntum musaddiqin. ó ní ẹ̀yin èèyàn mi tí n bá sọ fún yín pé bí mo ṣe wà yìí orí òkè tí mo wà yìí ní ẹ̀yìn ẹ̀ àwọn ẹṣin tí wọ́n fi ń jagun kan ti wà ń bẹ̀ tó ṣe wípé wọ́n fẹ́ wá pa yín rùn àkóńtò mùsọ̀dẹ̀kẹ́ yìí ṣe é máa gbà mí gbọ́ ṣá kọ́ọ̀lù náà wọ́n ní bẹ́ẹ̀ ni ah, àti nígbẹ̀gbọ́ mọ́jà rọ́bùnà àlẹ́ ìka ìlà philip àti ìbá ìdí rọ́rí gbogbo ń taari inú àlámọ̀ ríire òdodo ni wá ìta nígbẹ́ gbọ́ ẹ wà àwọn èèyàn kọ́ọ̀dà fa inni lakum nadhirun lakum bayna yaday àdáàbì ṣẹ̀yìn ah èmi tẹ́ rí mo jẹ́ tí ó wá kìlọ̀ fún yín o nípa ìyà ẹlẹ́tẹ̀ eléro ìyà tó gbóná tó ṣe pé gbogbo ẹni tí ò bá tẹ̀lé mi tí ò gbà fún mi ìyàyà jẹ wọ́n o fakọ́lá abúláàbù ojú abúláàbù bá pọ́ inú ẹ bàjẹ́ ló bá ní tábàlákà sáyọ̀ làyà á kò sì ní ìfẹ́ ṣépè ó ṣe ìpè ńlá fàlọ́bì sọ́mọ́ máa ń lò ó ní tábàlì kò sùrọ̀ ẹgbẹ́ kó máa bá ẹ ó lọ́wọ́ sí ànábì báyìí ẹgbẹ́ ọlọ́run kó máa bẹ́ ẹ ìdààmú kó máa bẹ́ ẹ orí ibu kó máa bẹ́ ẹ òṣì kó máa bẹ́ ẹ alihara jamaatana ṣé nítorí rádaràda ìlú ti wá kó gbogbo wa jọ gbogbo ó tiẹ̀ ó nírò rí ya gbogbo àwọn àgbàlagbà torí pé fẹ́ sọ fún wa pé ànábì ọlọ́run ni ẹ ta ni ẹ ta lànábì kí ló ń jẹ́ ànábì ta lọ́lọ́run ẹ̀ gan abúláàbù sọ̀rọ̀ kọ̀rọ̀ sí ànábì sallallahu alaihi wasallam wa kanat ummu jamil zawjatu abi lahab ẹ rí bàbá yìí ẹni tó bá jó lórí ibú lọ́kọ irú àwọn ìyàwó wo lọ́nà láwọn wa máa fẹ́ olórí ibú níyàwó ni èrí pé ẹ máa rí àpèjúwe aburú lára àwọn èèyàn èrí àdánwò ńlá ni tọkọ bá jẹ ní aburú tíyàwó náà tún jẹ ní aburú ọjọ́ tí ọkọ bá ti ń jà tó ń fọ́gbò kí ni ìyàwó a máa lọ ṣe tó bá wọlé báyìí tó bá ṣe ìgbákọ àbọmọrogùn lórí òun náà fààyàn ni. àlóyá àbú ẹni tí ó ẹni tí ó ẹni tí ó ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀ o. táàbù bá ti ẹ̀ ń dàrú ó yẹ kí òun lè máa fún sùúrù nígbà àbúrò ẹ má ṣe bẹ́ẹ̀ kí ni kẹfẹ́ káwọn ará àdúgbò sọ ilé ìgbọ́ta kò fi ọlọ́ àbú nínú ọlọ́ a. jẹ́ ń fi hàn pé à àwa búgbó alágbára ni wá mi ni àá tí o rò pé mò ń ni ó mò bá fún sùúrù bẹ́ẹ̀ ṣe sùúrù àwọn ṣùgbọ́n bá di pé ó mú náà sọ pé abóyá ẹni ṣó à èmi bá lọ bọ́ọ̀dì àjọ ni à ẹni pa burú ni Abu ìyàwó ẹ̀ ọ́n pè yẹn ní ó tasa bin namima ala rasul oníṣẹ́ aburú ìyá iná ọlọ́run ti ti ń dẹ́lẹ́kẹ́ ọlọ́run ò sọ̀rọ̀ pẹ̀lú gbogbo tó ń ṣe ṣùgbọ́n ọkọ̀ ẹ kórí ibú ó kórí ibú bá orí ibú ẹ̀ ìyá yìí ti ṣe aburú tẹ́lẹ̀ tọ́lọ́run wò nígbà ọkọ̀ wa ṣe léyìí ní public ọlọ́run wa ti fi àwọn náà public ọlọ́run yẹpẹrẹ wọn kí lọ́lọ́run ṣe fún wọn wọ́n ń ṣe ìyá yìí a máa ṣòfófó kiri pa nọ́bì sallallahu alaihi wasallam ohun tá nọ́bì ò ṣe a máa fẹnu wúlẹ̀ kiri kọ́kọ́ àwọn èèyàn máa kó bá lè kúrò lọ́dọ̀ ànọ́bì sallallahu alaihi wasallam ẹ sì mẹ́ pé àwọn kan nú àwọn obìnrin pàápàá jùlọ àwọn obìnrin tí wọ́n bá ń ṣe ẹni ọlọ́run tó ń ṣe mùsùlùmí pàápàá jùlọ àwọn tí wọ́n bá ń ṣe tó ń ṣẹ̀sìn dáadáa ṣe mẹ́kọ́ máa ń láìtò òfófó àdúgbò ẹ̀kọ́ ni tó bá ti pé méjì pé mẹ́ta báyìí kódà tó bá lọ síbi wáàsì kò ń ṣe àwọn tó máa ń lọ hálùkọ àwọn obìnrin tó máa ń lọ sí hálùkọ àwọn ò kì í sọ̀rọ̀ tó bá wà ní hálùkọ sí wọn àbí ni wọ́n ń pariwo má jókòó jẹ́jẹ́ ni wọ́n wá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ wọ́n máa gbọ́ tí àwọn òsáwùsọ sọ ní hálùkọ àbí ni. arábìnrin nínú tó tún máa ń ṣe ní aburú àwọn ojú ọ̀nà ibi tó mọ̀ pàdánù máa gbà kọjá sallallahu alaihi wasallam àwọn ìyá ìtumá lọ kó sójú ọ̀nà ọbẹ̀ gẹ́gẹ́ bí àwọn fọkànáìzà mi lórílẹ̀ ayé náà tí wọ́n máa lọ kó bí ìgò ìṣó kankan síbi tó bá súnmọ́ wọ́kṣọ́ọ̀bù wọn lọ fọkànáìzà so that kò sí nígbà mọ́tò mẹ́wàá bá máa fi kọjá méjì àfi táyà kó ṣòro wọn nígbà táyà bá máa fi jò tán àwọn bá jẹ sáré kí táyà jẹ lè gbé mi fọkànáìzà kan wà wájú lọ irú àwọn iṣẹ́ burúkú báyìí ẹni tó bá ṣe irú ẹ̀ fi jọ àwọn ìyá yìí wọn lọ máa gbégi ẹ̀bùn sí ojú ọ̀nà ibi táwọn ọ̀bí máa gbà kọjá sọ̀rọ̀ máa lè wọ̀sẹ̀lá. nígbà tí àyíwá ṣe báyìí ọlọ́run wá kú kó tiẹ̀ náà pọ̀ mọ́tọ́kọ ẹ̀ ọlọ́run bá ní kí ọlá ó wá bínú sí wọn àtìyàwó àtọkọ ọlọ́run ní tabat ọlọ́run ní egbé tabat yada abilahab dùá wàhálà abilahab bilhilak wàlùkùsùrọ̀n àdánwò àdánù àti ìparun ọlọ́wọ́ bá lékè ọlá ó kéde ẹ̀ fún abúláhàb ó kéde ẹ̀ fún abúláhàb wọ́n ní abúláhàb tẹ́rì kí lorúkọ ẹ̀ gangan wọ́n pè ní Abdul Uzza nínú àwọn òrìṣà táwọn lárúbá máa ń bọ ní Al Uzza kọ́ ni Wal Uzza wa Manata Thalithata nínú àwọn yòó tó ti di alágbára táwọn èèyàn sọ̀dọ̀ náà òun nìyẹn pé ẹrú òrìṣà yẹn lòun jẹ́ tiẹ̀ ṣùgbọ́n wọ́n pè ní Abu Lahab lè ṣí dàdí ẹ̀ṣìmìrán ríwájì wọ́n ti orí pójú ẹ̀ máa ń pọ́n gan ìtumọ̀ láhàbù sì ni iná ti máa ń jó bọ́bọ́n iná tó máa ń jó bọ́bọ́n báyìí òun ni láhàbù tó ti yé torí ẹ̀ ni wọ́n ti wá pè ní Abu bàbá tí ojú ẹ̀ tó máa ń rorò tó máa ń kọ́ orúkọ tí wọ́n pè é nìyẹn ó wá ṣàgbákò kọ́lọ́ máa ọlọ́run ní egbe ọlọ́run ìparun kó máa bá o wàtábà ọlọ́run ní àtòun tábàdìyàdà ábì láhàbì wàtábà màá gbìnà máa ọlọ́run ní ẹ̀rí gbogbo dúkìá tó ní kò ní ṣe láǹfààní kò sì ní ìrànlọ́rọ̀ kúrò níbi ìyá ọlọ́run ọba wà máa kásàbà àti gbogbo tó ti kó jọ àwọn owó tó kó jọ lọ́nà èrò àtàwọn ọmọ tó bí nínú téèyàn ń kásàbà téèyàn máa ń hẹ́ẹ̀lì nílé ayé òun ni owó àtọmọ ọlọ́run ni wọ́n ti ṣe láǹfààní. sayasla nara ọlọ́run ni yasla nara yadkhulu jahannama liyahriqa fiha awọ̀nà láti jó nínú náà dáadáa láhàbù iná tó jẹ́ pé bọ́sẹ̀ pé ní Abu Lahab bàbá tó ṣe kójú ẹ̀ máa ń ṣáná yẹn bẹ́ẹ̀ lóun náà wá wọ inú náà inú náà sí àpè ní lahab abu lahab yẹ́dẹ̀kọlù náà alimusama bi lahab ọlọ́run ní iná tó jẹ́ pé zaata lahab iná tó jẹ́ pé ó ní àwọn iná tí máa ń jó fọfọ báyìí ọlọ́run lè ru náà ìlú náà wọ̀ ọlọ́run ní kò ní jẹ́ òun nìkan àwọn ọkùnrin tí wọ́n bá ń ṣaburú tí wọn bá tẹ̀lé wọn ìyàwó wọn ò ní bá wọn jẹ́ mbẹ́ o ọlọ́run ni ẹ wá lọ́mọ wà mọ̀rọ̀ àtúhù hàmà látẹ̀lẹ̀ àtọ̀ ọlọ́run ní àti ìyàwó ẹ̀ egbé ọlọ́run kó máa báyàwó yẹn náà hàmà látẹ̀lẹ̀ àtọ̀ ìyàwó ẹ̀ tó jẹ́ wípé kí ni hàmà látẹ̀lẹ̀ àtọ̀ àlàhàtọ̀ òun náà ní àwọn ìṣẹ́pẹ́ igi àwọn igi kéékèèké tó wá ní ẹ̀kọ́ hàmàlà òun ẹ̀gí máa ń gbé káríà tó máa ń gbé àwọn igi ẹ̀kọ́ sójú ọ̀nà fi jíìdì ha hábìlù bìláhà mi másàdì ọ̀nà níyàwó ẹ̀ nínú náà fi jíìdì ha jíìdì ọ̀nà ọ̀nà ẹ̀ báyìí wọ́n á so okùn náà mọ̀ ní ọjọ́ gbèbè àlìkíyàmọ̀ tí wọ́n máa fi wọ́ ìyá yẹn náà bí ẹran lọ sínú náà kọ́ lọ́ọ́ máa ṣe ti wà bẹ́ẹ̀. ìwọ mú tábù ẹ bá ti fẹ́ yapa má tẹ̀lé o gbìyànjú láti tọ́ sọ́nà ni o tí o máa wá gbà sọ sọ́nà má wò pé ìbọn kọ́ mi náà ni ìwọ ìyàwó tọ́kọ ẹ di kèfèrí ẹ ọkọ mi lórí aya à nígbà tọkọ bá ń tẹ̀ lófin ọlọ́run ni o làtọ́ ata lil makhluq fi ma'siyatil khaliq kò sí ìtẹ̀ láṣẹ ẹ̀dá níbi tó bá kó sínú ìmáṣe ọba adẹ́dà kò sí ìtẹ̀ láṣẹ ẹ̀dá níbi tó bá kó sínú ìmáṣe ọba adẹ́dà ta ló di adẹ́dà the creator àbí ẹ̀dá ni kí ni naam ẹ̀ńtà dá ṣé ó yé gbogbo wa yìí ẹ̀dá ọlọ́run ni wa ọlọ́run ló dá wa àwa gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ ìtọ́nà ń dá a gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ òbí wa òbí wa ní ká ṣe nǹkan tí ò tọ́ tó takò sí ọlọ́run fálà àtúntẹ̀ ìhùmà وإن jáhadá على أن تشرك بما máa lẹ به علم فلا ilim fàdà àtúnfi ìhùmà tí wọ́n bá pẹ́ láṣẹ pé kó o ṣe ìmí ọlọ́run ohun tó nímọ̀ pẹ́ kó o ṣe fàdà àtúnfi ìhùmà ọlọ́run ló gbọ́dọ̀ ṣe o dáàdì ẹ wá ní òtọwọ́ bọ́ná ó wá dáàdì mi he loves me ó nífẹ̀ẹ́ mi náà dáàdì ò jáde ní kí ò dálẹ̀ kó ní kí n ṣe ìwọ náà ti fi mọ̀ pé lọ́jọ́ yìí ó wá sọwọ́ bọ náà tí o bá sọwọ́ bọ náà tó bá di lọ́rùn bó ṣe a máa sọwọ́ bọ náà nìyẹn. èyí ó ṣe bẹ́ẹ̀ o tó bá pẹ́ láṣẹ ẹ̀rí pé lè ní ọgọ́rùn òbí máa sọ fọ́mọ ẹ̀ tó bá mú ìyàwó lọlé ẹ mo ti rọ́wọ́ kan tí mo fẹ́ fẹ́ àwọn dáàdì àwọn aníṣó ti lóyún kò tí ì lóyún tí ò bá tí ì lóyún má mọ ọmọ wálé o ohun tó ń sọ fún ni pé kó lọ ṣèṣì náà òun náà wá ní àwọn dáàdì òun ti ní tí ò bá lóyún à orí ibú làwọn dáàdì ẹni ò ṣe yẹ o dáàdì èyí ò gbọdọ̀ pààyàn láṣẹ aburú kò tẹ̀lé kò ẹ̀yàn náà ní kárẹ́ wà wá sọ iná lè sáànà bí wà nílẹ̀ yìí sáànà ọlọ́run náà lòun pa ọmọ ẹ̀dẹ́ èèyàn láṣẹ pé kó máa ṣe dáadáa sáwọn òbí ẹ̀ à gbogbo dáadáa tá a bá fẹ́ ṣe tóbi á máa wà lábẹ́ ẹ̀sẹ̀ láṣẹ tó náà báyìí lọ́nà ṣe ní gbogbo ibi tí a bá wà

ìyàwó kan ló ní mi ò gbẹ́ láyè láti ṣẹ̀sìn lè lọ lé àwọn òbí ẹ̀ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn lẹ́yìn ẹ̀sìn kí ló kàn jọmọ́ ẹ̀sìn tún ni lẹ́yìn ẹ̀sìn kí ló tún kàn ẹ̀sìn ló tún kàn téèyàn bá ti wá kó omi ẹ̀sìn kí ló ṣe yẹ jọmọ́ ẹ̀sìn ọ̀nà má jẹ́ àṣẹ̀sìn ẹ̀sìn ni disgrace disgrace ni ẹ̀sìn ẹ̀sìn ó ṣàmọ̀ ẹ̀sìn kí ni ẹ̀sìn.

àwọn tí wọ́n máa ń sọpọ́tì èèyàn jù láyé lórí dáadáa òun náà ni àwọn ẹbí èèyàn tí èèyàn bá fẹ́ ṣe nǹkan kan tó jẹ́ dáadáa ẹni àkọ́kọ́ tí ọlọ́run lè kọ́kọ́ fi kún èèyàn lọ́wọ́ ni ẹbí èèyàn ṣùgbọ́n gbà mí àwọn ẹbí tá a máa rú kan pé yẹ kí wọ́n jẹ́ ìkẹ́ fún wa wọ́n lè jẹ́ àdánwò tó bá ti wá di bẹ́ẹ̀ jọmọ́ ìwọ náà wàá wá di okun ọlọ́ọ̀bá mu wàá tẹ́sí mu mu wọ́n máa yẹ kóró fi tọ̀ ọ̀hún ẹni tó bá pa ìmọ̀ ṣe ẹbọ sílẹ̀ tó pa á sí wà yóò rìn bìlà tó wá dúró tọ́ náà bá fàkọ́dì sam sàtàbẹ̀lẹ̀ òun wá sí ìwé kọ̀ irú ẹni bẹ́ẹ̀ ti gbá okùn tó yí mú láwọn fi sọ ọmọ láhà okùn yóò ní já láéláé wallahu sami'un alim ọba Allah sami'un ọba tí máa ń gbọ́ ni gbogbo bí tó bá ti pè tó bá níṣòro ṣá máa pè ó máa gbọ́ ẹ̀ alim gbogbo bí tó bá wà nígbà tó bá ti máa ń pè dáadáa tẹ́lẹ̀ ó wá wà ní òdera ó tiẹ̀ wá sí ìráyè pé ó ti rí ẹgbẹ́ ó ń bọ̀ wá rẹ́síkì rẹ̀. ta'arraf ila Allah fi raha ya'rifka fi shidda ànábì ni sallallahu alaihi wasallam gbìyànjú láti mọ ọlọ́wọ́n ọba fi raha ní ìgbà tára bá dẹ̀ ṣàdúrà dáadáa ṣe ètò ọlọ́wọ́n dáadáa ya'rifka fi shidda nígbà tí ṣòro bá dé ọlọ́wọ́n ọba mọ̀ ẹ́ tí ṣòro bá dé ó ní sì pé ọlọ́run tó lọ́ afi ni mo ti dé ṣùgbọ́n tó jẹ́ pé ń gbàdẹ́ra ẹ̀ṣẹ̀ ní máa ń dá ó wá dìgbà ṣòro ẹ wá ń rí mọ́ṣáláṣí ìyàwó ẹ̀ lóyún ó tún kú bí oṣù kan tá a bímọ ẹ̀rù bá bà kò fẹ́ rògbò operation ó bá bẹ̀rẹ̀ sí wá mọ́ṣáláṣí ẹ̀rí pé yẹ̀yẹ́ ni òun tiẹ̀ tún gbìyànjú ó tún sì wò pé wẹ́ káṣà yọ sọ́dọ̀ ọlọ́run náà tó rọ́nà ọba táwa àbàrò àṣìlú ọba tí máa ń gbà yọ ni ẹni tó ti pa ọlọ́run tì láti ọdún yìí tó bá tún dé ọlọ́run àti ní káàbọ̀ ọlọ́run ò ní dé lóṣù pé ìwọ́wọ́ láti jọ yìí kú omi jọ èmi gbà tó owó wa ò rí wa owó wa tó ń ṣe wá ń bọ̀ lọ́dọ̀ wa ẹni tó lówó tí òfin ṣe tọ́lọ́run ọjọ́ tó wò yóò bá sí mọ́ tó wá ronú pé ah owó ló ti wá sọ̀rì ah kí làwa fẹ́ ṣe báyìí ah àbíkèmí náà padà sí mọ́ṣáláṣí o tó bá tún di ọlọ́run tó wẹ́kọ̀ọ̀mù ẹ̀ ọlọ́wọ́ ní wo pé ńgbà gbígbà tó wá ìbò tẹ́lì ló lọ kiri èbí ilé aṣẹ́wó ló lọ kiri èbí dọ́kṣọ̀ ló lọ jókòó títẹ̀ mú títẹ̀ ṣe gbogbo ra lò ọdún àtúgbà mọ́ra ni ẹ̀rí kọ́nà ọba ọba aláàánú ni kọ́nà ọba ṣe ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. so nínú tí a kọ́ àlàmúwárì wà lásàm ni a mi náà ṣe àmì náà àdábìlá ẹ̀rí ẹbí ẹbí mi làfà yẹn àbúrò mi ni ẹ̀gbọ́n mi ni èmi mo bì ìyẹn ò máa láyà torí kó bímọ rí kò máa sọ kó máa là wájú ọlọ́run kí lọ́lọ́run sọ kó àfúsàkò ẹ̀la ẹ̀mí ara yóò wà lẹ́kọ̀ọ́ náà àti àwọn ará lé yín àwọn ọmọ ẹjẹ ní eré ìwọ wá jẹ́ ní ibi ó wá fọkàn balẹ̀ ah, ìbáwọn ọmọ tèmi ń kírun à ah, kò wọnú ara wọn o kó lò náà sì bímọ kàtàbá rọ́ọ̀hìnà ẹ̀mí kọ̀ọ̀kan la so mọ́ lọ́rùn ohun tó ṣe ojú bàbá bá ṣe lọ́nà àfi bí o tọ́ bọ́ ṣe lọ́nà àfi bí the only thing tí bàbá àtọmọ bá jẹ́ ẹni ire tí ọmọ jẹ́ ni ire tí bàbá jẹ́ ni ire rere yẹn lè rọra wọn lọ́wọ́ ọlọ́run ní walladhina amanu wattaba'atuhum dhurriyyatuhum bi iman ọlọ́run ní ẹ̀rọ àwọn tí wọ́n bá jẹ́ ẹni tí wọ́n gbàgbọ́ táwọn ọmọ wọn náà wá tún gbàgbọ́ báwọn náà ṣe gbàgbọ́ alhaqna bihim dhurriyyatahum àwọn ọmọ wọn yẹn tí wọn bá dé ipò táwọn bàbá wọn dé nínú àlùjọ náà à àwọn ọmọ pé ah ìsàlẹ̀ lẹ́yìn wà ní dáàbì yìí wà lókè ó yẹ ká lọ sókè òkè ní gbádùn tó tún ṣe kí ní ju ilé lọ́wọ́ ẹ ká lọ sókè torí pé kí ni àwọn náà ṣe dáadáa ìwọ tí dáàdi ẹ kírun tó ti pé tó ti pè ẹ wàá máa sá kiri ni tí dáàdi ẹ bá wà lókè ìsàlẹ̀ ló máa wà kọ́nà máa ṣe ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa so tí àwọn òbí bá ṣe dáadáa kọ́mọ ṣe dáadáa tọ́mọ bá sì ṣe dáadáa kóbìnrin náà ṣe dáadáa o difaacu limawla azza wa jalla an rasulihi sallallahu alayhi wa sallam aturi bọ́lá ṣe máa ń dáàbò bo ànábì rẹ̀ ti ṣe máa ń gbèjẹ káwọn kan bá ń bú ẹ ìwọ ṣá máa bẹ náà fún wọn tí ọlọ́run bá dé ọlọ́run máa gbèjẹ o ọlọ́run máa ṣe kí ni ọlọ́run máa gbèjẹ bákan náà ẹni tó bá tẹ̀ láṣẹ ọlọ́run ọlọ́run tó sì tẹ̀ lójíṣẹ́ ọlọ́run ti pèsè àlùjọ náà fún wọn kọ́nà ọba àlekè ọlá kó má ṣe pèsè fún wa wọn bá jẹ ẹrú ẹrú tó bá ṣe tọ́ náà ọba àlùjọ náà ni olówó tí ò bá ṣe tọ́ náà ọmọ náà ni nínú ọ̀rọ̀ àdọ́bí sọ́kùnrin àdìwọ̀sẹ̀là ó ní ẹ̀rí àwọn tó jẹ́ wípé ìyà wọn máa pọ̀ jùjọ́ pé ilé àlìkìyàmọ̀ ẹni àkọ́kọ́ tọ́lọ̀ máa fìyà jẹ òun náà lẹ́ni tó gbádùn jù ilé ayé tọ́ bá wo ilé ayé pé ta ló gbádùn jù tọ́ bá ní kán máa mu òun ni tọ́ bá ní ta ló gbádùn jù ilé ayé ẹni ẹni fáwọn olórí wá ń gbà mí tọ́ bá bí ẹlòmíì pé ṣé o ti ẹ̀rí nira rí ẹ̀rí pé nira sẹ́lòmí a máa kà wọ́n lọ bí ọmọ kan pé ṣó ti ẹ̀rí nira rí ó lóun nira rí àfọjọ́ kan tí wọ́n gbóhùn kọjá lóṣòdì àwọn wà nù mọ́tò bóyá nù kọ́pútà dẹ̀ ló wà ní bó ti wá tó ṣòdì ó wá rí èrò tó pọ̀ ló wá rí orí tó sùn lọ lówó pé a ah! èwo lè lè ẹ̀rù bàbà ìnira tó wọlé nílé ayé ẹ̀rù yẹn ẹ̀rẹ̀ òògùn sí ayé táwa gbé face mask slap you àbí nínú táǹpé ilé wa nìyẹn torí pé ìjọ̀gbọ̀n wàhálà ni ilé tẹ̀lé má kọlu ra I pass my neighbor àbí bẹ́ẹ̀ kọ́ ni nígbò tí pójú wíńdò èèyàn kọ̀ọ̀kan èèyàn mẹ́wàá ni wọ́n ń gbélé tí ò tó èèyàn kan gbé ń bò mí ẹni tó wá rọra ní jẹnẹrétọ̀ aláriwo yẹn kò ní jẹ́ káwọn tó gbá ń sókù gbádùn látara bí òun náà wọ́n pe i pass my neighbor àbí bẹ́ẹ̀ kọ́ ni ọba àdùn òun náà jọba ní pálásì kan náà nìyẹn kọ́nà máa ṣẹ̀ṣẹ̀ àlù gbogbo wa àbí kọ́ ni nígbà ọ̀nà bí èèyàn pé ìgbà wo tiẹ̀ ló sọ́fà ní gbèsè ayé ẹ̀ tí wọ́n ní ọjọ́ kan àwọn ní flash tire àbí táyà wọn jò ń wá bọ́lẹ̀ àwọn tí àwọn abọ́ ṣe máa ṣe ìlera tẹ́lómi orí ilé ayé òjì yẹn lọ kọ́lọ́ má jẹ kára ní ẹnì kọ̀ọ̀kan wa. ànábì sallallahu alaihi wasallam ara tún sì wá ní àwọn yẹn ó ní ẹtí akọ́kọ́ jẹ́ ìyàdí akọ́kọ́ tọ́lọ́wọ́ ìjọba èdè àlìsíámọ̀ òun náà lẹ́nu tó jẹ́ pé ilé ayé ẹ̀kọ́ tí ẹ̀mọ́ tó ń jẹ́yà kó jẹ́yà rí wọ́n wá ní wọ́n wá sì bọnú iná láàrin ká dídú kálà wọ́n wá yọ jáde ìrí arákùn bó sì jó obìnrin náà ni Allahu a'lam ìjó jẹya rí ìjó gbádùn rí ah, ìgbádùn tí ló ń jẹ́ bẹ́ẹ̀ ní ìmọ̀ọ́rì ọlọ́run bá fi ju pa wájọ kan ìwọ tó jẹ́ pé láti bí ọjọ́ mẹ́wàá sẹ́yìn bóyá oúnjẹ tó ń jẹ oúnjẹ àjẹranjú ni ọjọ́ méjì wá gunra wọn ò wá jẹun títí dọjọ́ kẹta ṣó mẹ́ pé wàá ti gbàgbé gbogbo oúnjẹ tó jẹ tẹ́lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni èyàn ò kí ń fóúnjẹ sí reserve nígbà tá a ti ń ṣe ruminant animal bí kí ló máa ń pè wọ́n ṣé ruminant animal ni àwọn tó máa ń tọ́jú oúnjẹ sínú okùn àbí ẹ̀hẹ́n àbí a kì í ṣerú wọn tí àbá jẹun léde tá a jẹun lọ́la àwọn animal yẹn náà ẹ̀mẹ́ pè rọ́jú ni ṣẹ́rù kúrò àwọn náà lọ́rùn ni pẹ̀lú bó ti jẹ́ ti ṣe wà ń reserve yẹn kò tí tó dàbí káwọn náà máa jẹ́ gbogbo gba àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n torí tọ́nà ń dá wọn fún tọ́nà fẹ́ kọ́ máa ṣe lọ́nà ṣèṣègbà láàyè yẹn ṣùgbọ́n mẹ́ẹ̀dẹ́yàn tó bá jẹ wọn jọ mẹ́ta wọ́n ń sọ̀rọ̀ kan nù kankan tí mo kàrí wọ́n ní kí èèyàn bá mu omi láàrin ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ mẹ́ta yẹn anytime after ọjọ́ mẹ́ta téèyàn bá mu omi ó lè kú wọ́n ní téèyàn bá jẹun tó fi pé ọjọ́ méje lẹ́yìn ọjọ́ méje yẹn anytime lẹ́yìn ọjọ́ méje ó lè kú ẹlòmíì lè má lè bí ẹ̀ tó bẹ́ẹ̀ o ṣùgbọ́n yẹn ló kọ́ mọ́ jù so ẹni tó wá gbádùn fún ilé ayé tí wọ́n bá ní kó wá ṣèètì yà láàrin ìṣẹ́jú kájú kàlà báyìí tó bá béèrè pé ìjó tí ẹ gbádùn rí ní mi mọ tó ń jẹ́ gbádùn rí ó túmọ̀ sí pé gbogbo gbádùn tá gbádùn lé ayé yìí gbogbo ẹ̀ ló máa tán kò sì wúlò ìgbádùn tó bá ti máa kọ sí ìgbádùn ẹgbére a gbọ́dọ̀ sá fún ẹ tó wá jẹ ìyà ilé ayé tó jẹ ìyà nílé ayé ọlọ́run á ní òun náà wà wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n wá kì í bọnú àlùjọ náà láàárín ìṣẹ́jú àyá wọ́n á kọ̀ kì í wọnú àlùjọ náà báyìí wọ́n á ti jọ jáde àfáà ní pé firidaus wọ́n á kì í bọnú àlùjọ náà firidaus àlùjọ náà darul khulud àlùjọ náà àbí kọ́ ni wọ́n á ṣàkì bọnú kí ni o ìlú àlùjọ náà tí wọ́n bá wá kì í bẹ̀ wọ́n wá yọ jáde. òun sì ni ó talaka kò rí jẹ kò rí mu ìyá jẹ ẹ wo kọ́ sọ pé ẹ tó jẹ ìyá ní ayé ẹ tó jẹ ìyá nínú ẹ̀dá tó lọ ń dáná ọmọ ẹ̀dá èèyàn tó bá wá kí bọ́nú àlùjọ náà láàrin kájíjú kàlà tó wá yàrí tẹ bá sì ayé ẹ tó ń tó ń tó ń tí ti ó ti gbàgbé ìyà tó jẹ kọ́nà má ṣe ṣèṣì wà bẹ́ẹ̀ ló fi jẹ́ wípé ọlọ́run bá ti pèsè kalẹ̀ ẹ tó bá ṣe tọ́lọ́run kò bá jẹ ẹrú kò bá jẹ ẹrú àti pé ṣe rí àwùjọ náà gan àwọn tí wọ́n máa pọ̀ jù ń bẹ̀ àwọn aláìní àwọn aláìní ni wọ́n máa pọ̀ jù ní àwùjọ náà ànábì sallallahu alaihi wasallam tó bá fi ń ṣàdúrà pé wọ́n náà wọ́n àlékè ọlá àhìyírì ìwọ náà bí ẹ máa ṣe mí pẹ̀lú àwọn àlìmọ̀sàkì tó bá tún fẹ́ pa mí pa mí sáàrin àwọn mọ̀sàkì wàṣírì mi wàṣírì mi tó bá tún fẹ́ gbé mi dìde ń jọ pé ìdí àdìkì àwọn ọ̀jẹ́ tún máa wà láàrin àwọn aláìní àwọn mọ̀sàkì ṣẹ́rí ìyàtọ̀ wà láàrin miskin àti fakir fakir òṣìṣẹ́ ojú ojú ti miskin lọ tó bá sọ pé èèyàn kan fakir kò ní rárá miskin tí wọ́n bá ti kó méjèèjì pọ́nú èdè lárúbáwá tó bá sọ pé miskin ó lè túmọ̀ sí pé tí ò ní rárá àtẹ tí ó ní díẹ̀ tó bá sọ pé fakir ó lè túmọ̀ sí pé kò ní rárá ó sì lè jẹ́ kó ní díẹ̀ tí wọ́n bá ti kó tó bá yà lọ́tọ̀ọ̀tọ̀ tó iye bọ̀ tí wọ́n bá wá lo gbólóhùn méjèèjì papọ̀ ìdàṣàmà fúnrẹ́kọ̀ọ́ wà ìdá fúnrikọ́ ìṣàmàà nínú èdè lárúbáwá àwọn gbólóhùn kan wà tó jẹ́ wípé tí wọ́n bá ti so wọ́n pọ̀ ìtumọ̀ wọn máa yàtọ̀ síra wọn ìtumọ̀ wọn máa yàtọ̀ tí wọ́n bá ti kó méjèèjì papọ̀ eléyìí a máa túmọ̀ sí nǹkan kan eléyìí náà máa túmọ̀ sí nǹkan mi ṣùgbọ́n tí wọ́n bá ti ṣe wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ tabari gbólóhùn eléyìí ìtumọ̀ méjèèjì yẹn la máa túmọ̀ sí tabari eléyìí náà ìtumọ̀ méjèèjì la máa túmọ̀ sí mo rò pé yé ṣóyé nínú ẹ̀ ni àpèjúwe eléyìí tí à ń sọ yìí nínú gbólóhùn tí a mú wáyé so tí miskin àti fakir tí ọlọ́run bá dárúkọ ẹbí kan náà ìtumọ̀ tọ̀ọ̀tọ̀ ni ọlọ́run bá ń sọ nípa zaka ó ní lè ó là máa bẹ fáwọn kòkọ̀rọ̀ ìyẹn ni plural fakir wali masakin àti fún àwọn masakin ìyẹn ni plural miskin tó bá sọ pé èèyàn kan ni miskin billah tí ó ti yé ẹni tó ní bùkátà sọlọ tí òun rọrọ kúrò lọ́dọ̀ Ọlọ́run now when you are poor you are in need of God now uh, eh, that is the meaning of miskin the one that is in need of Allah hmm? now so wọ́n ní alimiskin ọlọ́run ní ilé fukọ̀rọ̀ fún àwọn fukọ̀rọ̀ àwọn wálẹ̀yà ilé fukọ̀rọ̀ ló ayà yìí àwọn tí wọn ò ní rárá wálìmọ̀sàkè àwọn tí wọ́n ní ṣùgbọ́n kò tó ló fi jẹ́ pé tí wọ́n bá ń pín zaka tówó zaka kan bá dé ẹni tí ò ní ní bùkátà sínú wa ìkò fẹ́ẹ̀ sí. Si tí èèyàn kó bá kà èmi ò ṣe fàkìrì mi ṣe aláìní o ṣùgbọ́n kó o ní ìyí tó nínú òtó àbí bẹ́ẹ̀ ni tó ń gbà tó jẹ́ pé ojú wọn gan ní òtó tó bá lọ ń pín zàkà má sọ pé irun ò lẹ́tọ̀ọ́ sí o o lọ ń dínà ẹ̀ ara ní ráìtì ẹ̀ o ìwọ náà gba zàkà kó dọdún tó ń bọ̀ kówó yẹn pọ̀ sí kí wọn náà dẹ̀ ṣá máa padà yan zàkà kọ́nà kó ṣàlù wa so ọlọ́wọ́ bá àlékè ọlá bí èèyàn bá di aláìlélẹ́ ayé tó bá ti ṣe tán náà ọba ọmọ àlùjọ náà ni bẹ́ẹ̀ bá wá ní gbogbo ilé ayé tí ò bá ti ṣetán náà a kì í fowó ra nǹkan lọ́rùn káwá wò pé àgbogbo owó èwo tó díẹ̀ ó lè kó lọ́dún sáré ẹ̀wọ̀n tó bá ti owó mọ́ tó ti owó pẹ̀lú àbí gold àbí nǹkan àwọn èèyàn ń gbàgbé ọjọ́ kan ń bọ̀ àwọn èèyàn á padà lọ wú ni kò sí bí security ẹ̀ lè pọ̀ tó bá yá àwọn èèyàn rí gbàgbé á wà lóòótọ́ wọ́n máa sin góòdù mọ́ bàbá yẹn ó lè jẹ lẹ́yìn twenty years fifty years àwọn kò ní gbàgbọ́ ẹjẹ́ àti ẹ̀dá yẹn wọ́n bá gbìyànjú wọ́n bá bá bẹ̀ tó tọ́ a máa di ọ̀rọ̀ fún àwọn so kọ́nà ọba àdékè ọlá kó ṣàánú wa àtàdér min al-qudwati sayya liz-zalimin ọlọ́run bá tún fi súra ìkìlọ̀ fún wa ìmàmú ní àwọn tá a máa wò kọ́ ṣe àwọn ẹni aburú ẹni tí Abu Lahab èèyàn burúkú ni ìyàwó ẹ náà sì wò kọ́ ṣe so déèyàn bá fẹ́ mú yàn láwòkọ́ṣe as model a gbọ́dọ̀ wo ẹni rẹ̀ ẹ tọrọ ẹ̀dá ẹ tíwà ẹ̀dá ẹ tíṣe tí ẹ̀dá òun la máa mú. anáwó hakọ́n liman asa rabbahu wa rasul alkarim walaw kana hurran kurashiyan ẹ rí iná ẹ̀tọ́ ni o fún gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ọlọ́run tó ṣe òjíṣẹ́ kò bá jẹ́ ọmọlúwàbí kódà kò jẹ́ ọmọ kó jẹ́ kùrẹ́ṣí kéèyàn kan wá wò pé à ọmọ ṣéwù làwà ọmọ ṣéwù báwò iṣẹ́ ṣéwù ṣéwù àjẹ iṣẹ́ tiẹ̀ náà ni wọ́n náà máa jẹ o èrè fún bayí jẹ́ dáadáa lẹ́nu àwọn èèyàn máa ya kó fi ọlọ́run wọ́n á sọ pé à ọmọ ṣéwù báyìí ẹgbẹ́ ṣéwù ṣiṣẹ́ ṣéwù iṣẹ́ tiẹ̀ yapa ti bàbẹ́ tí àwọn bàbá tó ń dààmú bẹ́ẹ̀ fi ọlọ́run ṣe máa ga àwọn bàbá tí wọ́n ń pe àwọn èèyàn sójú ẹ̀sìn ojú ọ̀rọ̀ ẹ̀sìn tó ń fẹ̀sìn kọ́ àwọn èèyàn kọ́mọkọ́ wá dé kó jẹ́ pé ogun táwọn bàbá wọn fi kó àwọn èèyàn lòún wá bẹ̀rẹ̀ sí wó kẹ wá tún máa hólé lórí pé ṣéwù ọmọ ṣéwù à ọlọ́mọ jẹ́ àbí ṣége tí wọ́n máa sọ pé tó bá ti yàtọ̀ sí ṣéwù wọ́n tún máa ń pè é ṣége ẹ̀sìn mọ̀ tó wọn ṣége àbí bẹ́ẹ̀ kọ́ ni kọ́nà bá lè kí ọlá kó má ṣe wá ní ọmọ kọ́mọ kọ́nà kó ṣe àmì ẹ̀rìn kọ̀ọ̀kan wa eléyìí díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tó wà nínú sórọ̀tù al sórọ̀tù al-Ikhlas súrọ̀tù tawhid súrọ̀tù ikhlas súrọ̀tù ìdá ojú iṣẹ́ ẹni kan lọ́wọ́ ọba ìfọ iṣẹ́ ẹni mọ́ ọmọkọ̀gá fún ọlọ́wọ́ ọba àlekè ọlá súrọ̀tù àyà mélòó ló wà mbẹ̀ mẹ́rin ọlọ́wọ́ bá sọ kalẹ̀ ba'da an-nas lẹ́yìn ìgbà tó ọlọ́wọ́ bá sọ súrọ̀tù nas kalẹ̀ lọ́lọ́wọ́ fi sọ nípa ìjọ kan ṣoṣo ọlọ́run àti wípé gbogbo ẹ̀dá tọ́lọ́ bá dá wọ́n ní bùkátà sọlọ́run ọlọ́run ò sì ní bùkátà sí kankan nu wọn ọlọ́run ò ní bùkátà sí ọmọ kò ní bùkátà sí ìyàwó kò sì ní bùkátà sí àwọn nǹkan àbùkù tí àwọn ọmọ ẹ̀dá ènìyàn tí wọ́n ń fi sí ọtọ́ ń fèsì sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ba ẹ̀rí súrà yìí ó sọ̀kalẹ̀ nígbà tí àwọn kan gẹ́gẹ́ bí ẹgbàá wáyé bí mọ̀sán wọ́n lọ bá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àwọn kureish wọ́n bá sọ fún wa wọ́n sọ fún ànábì pé júwe fún wa ọlọ́wọ́n ọba gan ọlọ́wọ́n ọba rẹ tó ń pè wá sí sura sura ìbá sọ kalẹ̀ ní ìtọ́nà bá fi ń júwe rẹ̀ kóòlì ọlọ́run ilé ànábì ó lọ sọ fún wọn hùwà ọlọ́run tó ń béèrè nípa ẹ̀yẹ òun ni allah òun ètò lẹ́tọ̀ọ́ sí ká sìn Allahu ló jẹ́ tẹ́ bá fẹ́ morúkọ ẹ̀ ahad ọ̀kan ṣoṣo ni. torí pé àwọn lárúbáwá ojoojúmọ́ ni wọ́n ní ọlọ́run ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ń sìn wọ́n wá ní àwọn bíi mẹ́rin àbí márùn kan tó jẹ́ olórí wọn. ṣùgbọ́n àwọn ọlọ́run yẹn ojoojúmọ́ lọ́ ti ní ìtàn sìn ṣẹ́fẹ̀ bọ́ọ̀lù náà ní monday ọjọ́ tó fi ń ṣe moon wọ́n ní sunday ọjọ́ tó fi ń sin òòrùn àbíbẹ̀kọ́ ni wọ́n ní sábdé àbíbẹ̀kọ́ ni gbogbo àwọn ọjọ́ ọjọ́ ọjọ́ sunday èmi òun làwọn abẹ́ yìí ní róòmù gbà yẹn òrìṣà tó máa ń sìn tiwọn ọdún wọn tó máa ń sìn ní òòrùn sun tó ti yé a ní january àbíbẹ̀kọ́ ni janus òrìṣà kan náà ló ń pè janus gbogbo àwọn oṣù yẹn tó pọ̀ jù mẹ́ẹ̀ orúkọ àwọn òòṣà ni àbórúkọ àwọn personality tó ti sọdọ náà ṣẹ̀mẹ̀ pọ́dẹ̀ gbélé wa lọ́wọ́ àwa náà dẹ̀ gbà bẹ́ẹ̀ àti ìrọ́gbọ́n dàbí. àbí bẹ́ẹ̀ kọ́ ni kí nǹkan yẹn má sì lè parẹ́ ni wọ́n fi fi tì sí orí ara àwọn nǹkan tá à ní ní bùkátà à ní rọrọ̀ kó mbẹ́. àbí bẹ́ẹ̀ kọ́ ni a máa sọ pé ọjọ́ tèmi ọjọ́ tá a máa fi ń bọ oorun ni. àbí kọ́nà kó ṣàánú ló fi jẹ́ wípé ọlọ́run bá wá sọ fún wọn pé ọba yìí ọ̀kan ṣoṣo ni o mulfarid betasoro filafaal filaalami ní gbogbo àgbáyé ọba tó dá yàtọ̀ bí ìṣesí ẹ̀ ni o allahu samad kí ni tó ń jẹ́ asomad alẹ́ni yaksuduhu náà fi hajatihim òun ni ọba tó jẹ́ wípé àwọn èèyàn máa ń ronú lọ sí ọ̀dọ̀ rẹ̀ láti bí abùkátà wọn wayaljauna ilayhi wọ́n sì máa ń ṣẹ́rí padà sí lọ́dọ̀ fi jami'i umurihim níbi gbogbo àlámọ̀rí wọn pátápátá níbi gbogbo àfíẹ̀sì wọn ọ̀dọ̀ ọlọ́wọ́ báyìí ni wọ́n máa ń padà sí. lámù yẹ́lì wà lámù yóò là bá àlékè ni lam kò ṣẹlẹ̀ kò fọ́síbù ọlọ́wọ́ bò bímọ wà lámù yóò wọn bí ọlọ́run ọlọ́run ló wò bímọ ó túmọ̀ sí pé kò níyàwó bèlè ta sí kó fẹ́ bímọ wàlám yóò lájú wọn bí ọlọ́run ọlọ́run ò ní bàbá ọlọ́run ò sì níyà gbogbo ẹni tó bá ti ní bàbá tó níyà kò kì í ṣe ọlọ́run ẹni tó bá níyà tí ò ní bàbá for the fact kó níyà yẹn kò kì í ṣe ọlọ́run gẹ́gẹ́ bí òyìnbó náà bá sọ fún wa yìí ẹni tó bá wá jẹ́ wípé òun ní bàbá kò níyà òun náà lè jọ́ náà torí ọlọ́run ní lamiyali ẹni tó ń jọ́ náà òun kò bímọ wà lamiyula wọn sì bí. inna masala isa inda allah inna masala isa bùnú inna masala isa inda allahi ká masali adam ọlọ́run ní àpèjúwe isa. inna masala ịsa ibn maryam inna masala isa inda allah hakada inna masala isa inda allah ọlọ́run ní àpèjúwe lọ́dọ̀ ọba ilé ìta jésù ọlọ́run ní àpèjúwe ẹ̀ ní ọ̀dọ̀ ọlọ́run kamọ́sàlì adam ó dà gẹ́gẹ́ bí àpèjúwe ṣẹ́bẹ̀ pé kò ní bàbá ṣùgbọ́n níyà kò èwo ló wà mọ́ miraculous ẹni tí ò ní bàbá tí ò ní ìyá ni àbí bẹ́ẹ̀ kọ́ ni lẹ́yìn sìn àwọn èèyàn ṣe nǹkan tí à ń pè ní attentif ìyẹn ni cloning cloning wọ́n ń ṣe fún nǹkan wọn nǹkan bíi àwọn nǹkan jíjẹ tá à ń jẹ yìí gẹ́gẹ́ bíi flower ni gẹ́gẹ́ bíi fruit àbí kí wọ́n yọ fúrúùtù míì jáde látara fúrúùtù kan àwọn èèyàn ń ṣe wọ́n ń ṣe sí àwọn ẹranko ajá kan lè wá ń sìn kí wọ́n yọ àwọn sẹ́ẹ̀lì kan kọ́ ẹ̀síráàtì ẹ̀ kúrò lára ẹ̀ kí wọ́n tọ́jú ẹ̀ kó padà di ajá tóun náà máa mí sádẹ̀ jẹ́ gẹ́gẹ́ bí irú ajá yẹn wọ́n dẹ̀ ń ṣe tèèyàn náà báyìí wọ́n ń ṣe tèèyàn tó jẹ́ pé ẹni tí wọ́n bá mú jáde látara ẹni yẹn ẹni tí wọ́n bá gba sẹ́ẹ̀lì ààrẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yẹn ṣe rí bó ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni yẹn ṣe ń wò ẹ̀ máa wo similitude ẹni yẹn báyìí ọmọ ẹ̀dí ènìyàn ọlọ́run fún wa ní ọpọlọ a lè ṣerú ẹ̀ wọ́n ọ̀dẹ́ èèyàn àwọn nǹkan tọ́nà ń dá náà ni wọ́n ń kọ̀ ń bá mi amukoliku mi nìkan ìrìṣẹ́ yín amuhomu nìkan ìrìkú kò ṣe tó dà ẹ̀ṣẹ̀ ńlá ni à ń challenge authority ọlọ́run ọba ni kódà àwọn tó sì ń ṣe ni wọ́n láwọn aburú tí wọ́n fẹ́ fi ṣe ẹ̀rí pé ló àwọn tí wọ́n ń kọ̀ǹtró ayé láwọn ìjọba ayé wọ́n máa ń pè kíní kan ní mind control mind control tí wọ́n ń sọ yìí àwọn tí wọ́n máa ń lò fún àwọn nǹkan yìí wọ́n máa ń fi bẹ́ẹ̀ jẹ́ àwọn celebrities bí àwọn tó máa fi ń ṣe fíìmù rálò táwọn èèyàn ń ṣe ṣìnà ń bẹ̀ àwọn fíìmù oríṣiríṣi táwọn èèyàn ń ṣe àwọn olórin ẹlòmíì inú àwọn olórin yẹn kò ń ṣe pé normal human being báyìí ni àwọn tí wọ́n clone ni àwọn ẹlòmíì wà nù wọn ó lè jẹ́ normal kíní wọ́n á dẹ̀ jí wọn gbé tó bá jí wọn gbé wọ́n á gbé wọn lọ sí àwọn láàbù wọn yẹn wọ́n á dẹ̀ da sísẹ̀mù wọn rú débi pé ohun tó bá fẹ́ kó máa rò ló máa máa rò ohun tó bá fẹ́ kó ṣe ló máa máa ṣe irú àwọn ẹni yẹn ló jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ pé normal human being ò lè ṣe wọ́n á dẹ̀ máa háàtì ẹ̀kú ní jẹ́ fún wọn nígbà táwọn nǹkan yẹn bá ti wá ń ṣe àwọn nǹkan tó jẹ́ bíi bèbí oríṣiríṣi ẹ̀rí pọ́nà gbé kan wá sí nàìjíríà ní àìpẹ́ kan èmi ò sí aráàlú gbà yẹn wọ́n láwọn bèbí tó máa jẹ́ obìnrin tó àwọn tó bá ń lọ sótẹ́ẹ̀lì wọ́n á máa bá wọn bẹ̀ wọ́n á máa lọ ra míì ẹlòmíì náà lọ ra bèbí gẹ́gẹ́ bí ìyàwó adẹ̀gbẹ́ lọlé àbí bẹ́ẹ̀ kọ́ ni kí lọ́ korúkọ àwọn kí ní ẹgbà ẹ̀ tẹ́jì ok ṣé ó ti yé wọ́n ṣà ń pè bákan ẹ wá wọ́n gbogbo àdánwò yìí táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn dálẹ̀ tí wọ́n dálẹ̀ bímọ kásábàtà ìdì náà à ń bá ní ayé jẹ́ fúnra wa so táwọn èèyàn bá ti wá ń rí àwọn nǹkan tó jẹ́ pọ́ ti control di wọn tó ń ṣe àwọn èèyàn á wà máa wò pé táwọn ilé ìbá lè ṣe àwa náà lè ṣe ohun tó wá ń ba ayé àwọn èèyàn jẹ́ tó fi ń ṣèranu nìyẹn o so gbogbo eléyìí ìmọ̀ àtakò tí ọlọ́ọ̀bá fẹ́ mi o ọlọ́ọ̀bá àlekè ní ẹ̀rí Ádámù adá òun látara iyẹ̀pẹ̀ khalaqahu min turab thumma qala lahu kun fayakun ọlọ́run sì ní kó máa jẹ́yìn ó sì jẹ́yìn so a sì dá Ìsá òun níyà kò ní bàbá ọlọ́run ní bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn a sì dẹ́yìn tó kù ẹni yẹn ní bàbá so ẹni tó bá ti níyà àbó ní bàbá ẹni tí wọ́n bí kò lè jẹ́ ọlọ́run ọlọ́run ní làwùyẹ́ ni ó lòun ò bí lọ ànábì muhammad sọlọsọlá ń bímọ àbí ò bímọ tí ó bímọ àbí ò bímọ ó bímọ ó bímọ méje radiyallahu anhu kọ́nà bá wa kẹ́ gbogbo àwọn ọmọ ẹ̀ sallallahu alaihi wasallam nígbà tá ànábì ti bímọ ànábì ó ṣe kí ni o kò kí ń ṣe ọlọ́run ànábì ó ní bàbá ó ní ìyá wọ́n bí ànábì ni òun náà ti bímọ tí òsì èèyàn kan bá sọ fún ẹ pé èbí mọ̀ọ́mọ́dù lọ́lọ́run ti náà sọ fún ọ pé láà Allahu Rabbi Allah ni ọlọ́run ti tèmi ta lọ́lọ́run ti ẹ Rabbi Allah ni ọlọ́run bá ti tèmi lam wa lam yulad ọlọ́run bó bímọ èèyàn kò sí bí wa lam yakun lahu kufuwan ahad nǹkan kan ló àwọn ẹ̀dá tọ́lọ́ pé àwọn tí wọ́n jẹ́ tí wọ́n jálá ìmọ̀ kan àwọn tí wọ́n máa ń pín mo láǹfààní àti rí pamphlet kan ní ọdún kan nígbà táwọn wá ń describe ọlọ́run ọlọ́run àwọn Jehovah nígbà táwọn wá ń describe ẹ̀ wọ́n wá ya picture ọlọ́run wọn tí ó ti rí ọlọ́run rí àárí ọlọ́run rí kí lọ́lọ́run sọ fún wa ó ní láàyè ó lè rí kùhùn àbẹ̀sọ̀ ọlọ́run ní ojú kan ò lè rí ọlọ́run ó bá lọ gbé microscope ó lè rí ọlọ́run wàhùwà yóò lè rí kùhùn àbẹ̀sọ̀ ṣùgbọ́n ọlọ́run bá máa ń rí gbogbo ojú ọlọ́run rí gbogbo wa ṣùgbọ́n àlè rí ọlọ́run ọba lẹ́sà kàmí sí ìṣe nǹkan kò dàbí ọlọ́wà ó wà sẹ̀mí ìbàṣẹ ṣùgbọ́n náà bàbá ti máa ń gbọ́ bá ti máa ń rí ni. àwọn ẹni nígbà táwọn wá fẹ́ wo pókè wọ́n fẹ́ júwe ọlọ́run nínú ìwé tí mò ń sọ yìí àwọn magazine pẹlẹbẹ pẹlẹbẹ ẹni wọ́n wá ya etí wọ́n gbà kọ́ ọlọ́run sí wọ́n wá ọlọ́run wọn yẹ ó dàbí èèyàn náà ni ṣépù èèyàn náà ló ní orí ẹ̀ báyìí wọ́n wá ṣe bíi white ẹ̀mọ́ tó máa ń pè light lọ́dọ̀ wọn wọ́n wá ṣe orí ọlọ́wọ́n yẹ bíi white báyìí ó lẹ́sẹ̀ ó dàbí èèyàn ó wá jókòó sórí àga gold ọlọ́run fi wọn nìyẹn ọlọ́run sì nílé lẹ́yìn sàkà ṣe yìí má lọ pé tó bá ti ronú ọlọ́run kọ́ bíi tiwa báyìí rárá o ọlọ́run ń ṣe èèyàn bíi tiwa ọlọ́run ṣe èmi àti ẹ a máa padà rí ọlọ́run kọ́nà má ṣe ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n bá jẹ́ onígbàgbọ́ òdodo tí wọ́n kú sórí ìgbàgbọ́ tó jẹ́ mùsùlùmí wọ́n máa padà rí ọlọ́run ọlọ́run ni ojú ogun ìyá ọmọ yìí ti nà bírọ̀ ọlọ́run ní tó bá dọjọ́ gbélé àlìkìyàmọ̀ àwọn ojú kan wà àwọn ojú tó fààyè àwọn ojú tó máa tutù ni ìlàrọ̀ bí hànà bírọ̀ ọlọ́run láwùjọ ọlọ́run wa ọlọ́run wa bá sá ah, ọlọ́run wà inú wa wá máa dùn gan kọ́nà má ṣe jẹ́ kárí ọlọ́run kọ́nà má ṣe jẹ́ kárí ìyẹn ní ọjọ́ pé èdè àlìkìyàmọ̀. wà wùjú ìyá ọmọ ìdìn bá a tírọ̀ ọlọ́run ní ṣùgbọ́n àwọn ojú kan wà tó bá di ọjọ́ pé èdè àlìkìyàmọ̀ àwọn ojú yà dúdú ojú yà dọ̀tí tahunnu bóòlù ọlọ́run ṣe sọ wà wùjú ìyá ọmọ نعم وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة àwọn ojú yìí èrò àmà bẹ àwọn á ah, kí ọlọ́run fẹ́ ṣe fún wa báyìí ọlọ́run ò ní jẹ́ kí àrùn na yawma idhin ọlọ́run bá òun ò ní jẹ́ rí ọlọ́wọ́n ọba lọ́jọ́ gbèbí àlìkìyàmọ̀ àwọn kèfèrí wọn ò rí ọlọ́wọ́n ṣùgbọ́n àwọn mùsùlùmí àwọn muslim àwọn mumin àwọn muslim wọn máa rí ọlọ́wọ́n kọ́nà máa ṣe ká rí ọlọ́wọ́n kọ́nà jẹ́ ká rí ọlọ́wọ́n tó wọ́n tó fẹ́ rí ó máa ṣiṣẹ́ wà ní mọ́nì nínú ọba ní ìyọ̀ kankan àwọn ahmadiyya kọ́lọ́mọdé asọ́dù ẹni tó jẹ́ ọlọ́run tí wọn tó jó lórí wọn ahmad gulam ahmad ẹni tó ti sọnù ni ó sì kú sórí sọnù kódà nígbà tó fẹ́ kú ó bá kan náà àwọn àfà ó bá wọn ṣe fanfa lórí ọ̀rọ̀ ẹ̀sìn àfà ìwá ni ó dọ́nà sọ la máa lò torí pé àwọn ẹni wọ́n ní àwọn fílọ́sọ́fì oríṣiríṣi ìròrí tó máa fi ń da orí àwọn èèyàn rú tó máa da ọ̀rọ̀ mọ́ wọn lójú wọ́n wa ní ọ̀rọ̀ tá a fẹ́ sọ lẹ́nu a máa búra tó rọ́nà ọba àlejò ọlá ó ní wà tí wọ́n bá ti yájú pẹ̀lú wa lọ́bí sallallahu alaihi wasallam tí wọ́n fẹ́ gbà ọlọ́wà ni ó yá pé àwọn èèyàn yẹn wá ta'alaw ó yẹ máa bọ̀ nad'u abna'ana wa abna'akum ó yá ẹ jẹ́ káwa máa dárúkọ àwọn ọmọ wa ká pè wọ́n jáde wa anfusana wa anfusakum káwa náà máa dárúkọ ara wa wa nabitahi káwa búra an naj'ala Allah 'ala al-kadhibin an pé ibi dandan ọlọ́run kó máa bá gbogbo ẹ tó bá ń parọ́ nígbà bá di ojú ẹ̀ tẹ́ ẹ ti fanfa wá rí pẹ́ẹ́nì ó ṣàfẹ́ máa sọ àwọn èèyàn nù pẹ̀lú rọ́ọ̀nì ọlọ́run ni sọ fún sọ tó dáwọn máa mọ̀ pé lè ó mọ̀ sọ ṣùgbọ́n ń jẹun látara ara tó ń pa yẹn ni búra ni mò ń pa tó bá gbogbo tí mò ń sọ ni àti èmi àti ọmọ mi kí ọlọ́run bá pa gbogbo wa rẹ́ kọ́nà ń pa wárò kó bínú sí wa ọ̀gọ̀rọ̀ àwọn kèfèrí wọ́n máa ń sáré o àbáwọn onídìídíà toró mọ̀ pé wọ́n lò gbogbo dání wọ́n wá pe ahmadida ahmad ahmad yìí gulam ahmad tó lórí àwọn ahmadiyya wọ́n wá pè kó wá búra òun náà bá búra àfa ìbúra nígbà wọn náà wá búra ó ní tó bá jẹ́ pé rọ́ọ̀lù òun pa ó ní kóhun kóhun kó wá ọ̀rùn tóun bá fẹ́ kú kóhun sì rí ìlera lẹ́yìn náà àìsàn kóhun kú sí tọ́ílẹ̀tì ó fi búra bẹ́ẹ̀ o ẹgbẹ́ pé tọ́lọ́ bá fẹ́ yẹpẹrẹ ẹ̀dá ọlọ́ ajé òṣìṣẹ́ ó ní tóun bá fẹ́ kú tọ́ílẹ̀tì ni kóhun kú sí kọ́lẹ́rà sì ni kó pa òun àìsàn wípé a máa bì a sì máa yàgbẹ́ ikú tó padà pa ẹni ìní o tọ́ílẹ̀tì ló kú sí. o sì ń bì ó ń yàgbẹ́ ni nígbòde stage kan àwọn ọmọ ẹ̀gbọ́n jẹ́ káwọn èèyàn wọlé rí mọ́ níbi tí ìnira ó sick sí ìnira ìgbà aláàmù ẹ wá àwọn ẹni ìbọn ti ṣe àwọn èèyàn lọ́nà ibi tá lọ nígbà tó fẹ́ ròyìn ọlọ́run òun náà kọ síra oríṣiríṣi nínú ẹ̀ barohina ahmadiyya àwọn ẹ̀rí ahmadiyya nínú àwọn síra ìnínú tó sọ nígbò fẹ́ ròyìn ọlọ́run ó ní ọlọ́run bá dá ẹ̀jẹ̀ tí a mọ̀ sí octopus ó ní bọ́lọ̀ ń ṣe rí nìyẹn ó ní bọ́lọ̀ ń ṣe rí nìyẹn àrùn nílá nílá ṣùgbọ́n ọ̀yọ́ ti máa ń sọ̀tọ̀ fún sọ́kọ̀ náà ni ọlọ́run ò jọ kọ́kọ́ ló ẹ̀dá tọ́lọ̀ bá dá ṣùkọ́ náà kó fi ẹ̀ kọ̀ọ̀kan wá kó fi wá ṣe kò jẹ́ dáadáa ilé jẹ́ súrátù al ní ṣókí súrátù tẹ̀lé súrátù al-falak kí lọ́lọ́ọ̀bá sọ́nu súrátù al-falak ọlọ́ọ̀bá ní káwáṣọ̀ ó pàdé ọ́bì sallallahu alaihi wasallam láṣẹ pé kó wáṣọ kí ló fa tí súra ibi sọ̀kalẹ̀ àti súratu nas àwọn kan nú àwọn kèfèrí àwọn yẹ̀wúdí pàápàá jùlọ wọ́n lọ sa wọ́n ṣe àṣàṣì wọ́n wá sàṣì ànábì sallallahu alaihi wasallam wọ́n lọ ṣoògùn àgéǹtì ẹ̀ ìgbà tí wọ́n wá ṣe kínní ọlọ́run bá ṣe ń fúyẹ́ pa ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ pa ànábì náà wọ́n lọ mú àwọn oògùn oríṣiríṣi bí pé káwọn èèyàn lọ mú òwú dúdú kọ́ wá lọ pọ̀ báwọn èèyàn ṣe bá ń ṣe yẹ kọ́ wá pọ̀ pọ̀ sí ọmọ tó bá ní incantation kọ́ èèyàn máa pọ̀ pọ̀ kọ́ máa pe òrìṣà sórí àwọn nǹkan yẹn wọ́n wá ṣe sáà lórí ìfọ̀rọ̀ àṣẹlẹ̀ wọ́n sì lọ tọ́jú ẹ̀ síbi kan effect kìíní yẹn tó wá ṣẹlẹ̀ sáà lọ́bì ọwọ́ rẹ̀ àlọ́bì sọ̀rọ̀ àlùfẹ́lẹ̀ ọlọ́ọ̀bá wa ní kí jìbìrì lè wá bá lọ́bì sọ̀rọ̀ àlùfẹ́lẹ̀ pé kó fún ní súrà méjì ìyẹn ní fálákà àti náà kí sì làǹfààní ẹ̀ ní wípé gbogbo ìgbà tá a bá fi níṣòro kámọ ẹ̀fọ́dọ̀ náà la máa ń sá lọ kámọ máa sá lọ bí ẹlòmíì dán náà fàtì àwa máa wá wo nídán idán tí ẹ tún fẹ́ lọ fi kí ọ idán tí ò bá ti lágbára tó ti wọn ò ní rí nǹkan kan ṣe ṣùgbọ́n agbára tó ju agbára lọ ní agbára tó náà ọlọ́run ní kálọ́ọ̀nì sọ fún wọn wípé ọlọ́run ní kọ́ máa sọ fún àlọ́ wípé kóòlì ìrẹ́jìbìrì ọlọ́run ní kó lọ sọ fún àlọ́ wípé kọ́lì máa sọ wípé a'udhu bi rabbil falaq mo wá ìṣọ́ ọlọ́wọ́n ọba ọba tó ti pọ̀ ló dá al-falaq kí ni tó ń jẹ́ al-falaq òun náà ni daybreak àbí òun ni ìgbà tí nǹkan bá ṣẹ́yọ ẹ rí i pé ọjọ́ máa ń ṣẹ́yọ látara òru ni tí ó ti break kí nǹkan break out àbí òun ni kí nǹkan ṣẹ́yọ kí nǹkan dédé ṣẹyọ ṣe ojú òsì ń bẹ̀ tẹ́lẹ̀ ṣẹ̀bẹ̀ pé kò sí ìmọ́lẹ̀ ọjọ́ tẹ́lẹ̀ látàrí òkùnkùn ìmọ́lẹ̀ yẹn akọ̀ wálẹ̀ kan náà ni ọlọ́run ní kánò bí fi ọlọ́run ọba yẹn wáṣọ ọba tó ṣe fóun ló dá ọjọ́ tọjọ́ fi yọ kul a'udhu bi rabbil falaq min sharri ma khalaq ọlọ́run ní kó wá ìṣọ́ min sharri kúrò níbi aburú gbogbo nǹkan tọ́lọ́ ń dá aburú èèyàn aburú ẹranko aburú àwọn nǹkan plant àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó wáṣọ náà bá wọ́n mi ṣẹ́ẹ̀rì kọ́ọ̀sì kìíní ìlà wakọ̀ àti kúrò níbi aburú gọ́ọ̀sì àlẹ́yìn òun náà ní ooru ṣẹ́ẹ̀mẹ́ pé ooru oríṣiríṣi aburú ló máa wà ní ooru pé ká tún máa wá ìṣọ́ náà kúrò níbi aburú ooru ìlà wakọ̀ ìlà azùlámà ní ìgbà tí ooru tó bá ṣókùnkùn àwọn yorùbá máa ń sọ̀rọ̀ kan pé ọmọ òru là ń ṣèkà àbí lọ́dọ̀ yorùbá yorùbá náà mọ̀ pé òru làwọn èèyàn máa ń ṣèkà ìgbà ó làwọn olè máa ń jalè òru ni àwọn àjẹ́ tí Yorùbá máa ń sọ fún wa yẹn pé àwọn kan wà jẹ́ ni wọ́n pé ẹyẹ wọ́n máa ń fò nínú ẹyẹ lóru ògbà wọn náà máa ń jẹ́ yẹn òru àwọn èyí tí Yorùbá tún ti gbé sáwọn èèyàn lẹ́mìí pé tó bá ti rólógbò dúdú ológbò yá jẹ́ ní ogun ya sáfò ìgbà wo ló máa ń káàkiri táwọn èèyàn máa sá kiri òru náà lè àà ah, ah, ológbò dúdú kí ló ṣe fún yín ológbò funfun àti dúdú kọ̀ọ̀kan náà ni wá ìfẹ́ wá sọ lóńgbò dúdú lẹ́nu ẹ̀yin yorùbá èwo ló pupa lọ ẹ̀yin yorùbá náà tó bá sọ ẹ̀yà tó pupa nàìjíríà ẹ̀ lè ka yorùbá mọ́ wọn àbíbẹ̀ kọ́ ni tẹ bá ti dárí àwọn yíbo tẹ̀ ẹ́ láwọn tó pupa tó pọ̀ díẹ̀ ṣùgbọ́n àwọn yorùbá dúdú náà ló pọ̀ dúnú wa nígbà bá wá ní kọ́ máa sáfó lóńgbò dúdú àwọn ẹ máa sáfó èèyàn dúdú náà tó láburú tẹ wò gbólóńgbò dúdú ṣe so òru làwọn èèyàn máa ń ṣèkà so mùsùlùmí wàmí sẹ́ẹ̀dì hàn síkè ní ìdàwà kan a máa wá ìṣọ́ náà bá kúrò níbi òru nígbà tó bá ṣókùnkùn wàmí sẹ́ẹ̀dì ṣáàtìrì ní ìdà hasan àtúwà máa wá ìṣọ́ náà bá kúrò níbi aburú àwọn hasid àwọn tí wọ́n máa ń ṣe kéta àwọn tó jẹ́ pé tí dáadáa kan bá ti wà lọ́wọ́ èèyàn báyìí ohun tá máa wù wọ́n ni pé kí dáadáa yẹn bàjẹ́ ìgbà míì a máa wọ pé kó di tiẹ̀ tẹ́lómi bá èèyàn kan nu class tó wá mọ̀wé jùlọ inú a máa bí ni pé kó tiẹ̀ fail kó tiẹ̀ repeat so that màá lè máa gba champion bí mo ṣe ń gbé second yẹn mi fẹ́ gbé second mo fẹ́ máa gbé first sẹ́ńtà bùbá wa mú ní máa bẹ̀ náà pé káre tiẹ̀ má yà ọkọ̀ tiẹ̀ ló gbé lọ sọ títù kó má lè ṣe exam so hazard nìyẹn. kí ẹ máa sọ pé kí ẹ máa gbàdúrà o ní láti sọ pé kéèyàn kan má gbé fẹ́ òun ṣe pé fẹ́ níyẹn ni ìwọ jábà sọ fọ́nà ọba àlékè ọlá nígbà tí èèyàn kan sọ̀rọ̀ ó ní òun ò kí ń ro pé òun fẹ́ òun fẹ́ become the best don't think of becoming the first but think of becoming the best o tún gbọ́dọ̀ má tà sí ẹni if you are the best the other person is also the best you are all best it is the same thing to you leave the number to Allah number matter of number first second ṣe tó gbé first tó sọ fún ẹ fóònù máa torí rẹ dùn wọ́n ní fẹ́ bá lọ wo gbogbo àwọn olórí àgbáyé ọ̀gọ̀rọ̀ wọn àwọn tó máa ń wà lẹ́yìn kíláàsì torí èyí tó máa ń pọ̀ jù ní àwọn fọ́ọ̀sì yẹn ìwé náà máa ń mọ̀ ọ́ kà tó bá di practical gbèsè ayé ọ̀gọ̀rọ̀ nu wọn kó sá kọ̀ máa jókòó kó máa kàwé bọ́ àwọn tó jẹ́ pé wọ́n máa ń wà ń tàgọ́ tó ń rí ìdí àwọn tó jẹ́ pé kò sáyè kò sí táyì díẹ̀ tó ti kà yẹn bó ṣe fẹ́ lò ní bó ṣe fẹ́ lò ní ẹ wo ń sì fa pẹ̀rẹ̀ ẹni tó nímọ̀ tí ò máa fi kọ́ àwọn èèyàn kò sí mímọ̀ ẹ̀ ṣe lè pọ̀ tó ṣèbí ńgbà tó bá fi ń kọ́ àwọn èèyàn láwọn ah, àfààní onímọ̀ ní o àbí bẹ́ẹ̀ kọ́ ni òun ló kọ́ lágbájá ń kéwú òun ló kọ́ tàmẹ̀dù ń kéwú ṣùgbọ́n àfààní onímọ̀ tó kàn jókòó ló lé ẹ̀ tí òbí ṣe nǹkan kan kò bá jẹ́ níbẹ̀ ṣàfà kò sẹ́ni tí ó ṣàǹfààní lára ẹ̀ so má torí kò fẹ́ gbé first in class kò wá máa bínú ẹlòmíì tó bá tiẹ̀ wá túmọ̀ ẹ pé wọn náà ló fẹ́ gbé first torí kò fẹ́ gba cup cup tó máa fún yín yẹn pé àwọn ló gbé first tó máa gbé cup fún àmọ́ fẹ́ fún ẹ family biscuit pé tó bá gbé first in class wá fún ní biscuit torí biscuit ló ti wá bínú ọmọ yẹn ló fi wá ní kọ́nà jẹ́ kó sit ah ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o wàmí sáré hásìrì ní ìlà hasan tó bá wá ṣọ́ra tí ọmọ yẹ tó ń bẹ náà pé kó fèèlì yẹ tó bá ti lọ ka sórọ́tù ìpalà tí wọ́n ti di hásìrì à ó ti wáṣọ ọlọ́wọ́ àbí èsì ẹ̀ o tó bá jẹ́ bọ́ọ̀lù wọ́n yẹ fún òun ti ju bọ́ọ̀bù rẹ̀ kọ́nà má ṣe ṣàánú wa mẹ́ ní ìparí sórọ́tù náà látara àsìkò ká lè lọ síbòmí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ insha Allah ọlọ́ọ̀ni kúl a'udhu bi rabbin eléyìí náà ọlọ́run bá ní kan fún ànábì ní kó lè máa fi wá ìṣọ́ the robin náà sọ pé mo wá ìṣọ́ ọba tó ti kún ló dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́ọ̀lìkò náà súràtù náà ó fi rinlẹ̀ fún wa àlùwá ìtàwọ̀ṣídà sàdáàsà ìpín tàwọ̀ṣídì mẹ́ta yẹn súrà ìfi rinlẹ̀ fún wa tàwọ̀ṣídì rògbòmíyà ayé alákọ̀ọ́kọ́ kul a'udhu bi rabbi rabbu ó sọ fún wa nípa rògbòmíyà àfààní náà kí làwọn kan tọ́lọ̀ bá máa ń ṣe òun ni rabbu khaliqu raziqu mudabbir mọ́fì ìmùmí ọba tí máa ń pani ọba tí máa ń jìlì ọba tí máa ń jẹ ní ń pani. maliki nas ó sọ nípa tàwíìdì ẹlẹ́kẹta tó jẹ́ àtúná wa sifat àwọn òròyìn ọlọ́run àti orúkọ ọlọ́run nínú orúkọ ọlọ́run bá ní maliki àbí ilahi nas alimabudu bi haq tàwíìdì ẹlẹ́kẹta táwọn ní olùhíyà tàwíìdì pọ́nlọ́ ọba nìkan la gbọ́dọ̀ máa sìn min sharri lùwàsíwàsí lọ́kàn náà mo wá ọlọ́run bá ikú òní ní oníṣọ́ kúrò níbi ìròyìnròyìn ọkàn àwọn alkhannas alkhannas òun náà lẹ́ni tó ṣe wípé ìròkìrò tó ṣe pé téèyàn bá ti rò téèyàn bá ti rántí ọlọ́run ọba ìròkìrò yá máa lọ àtúpadà téèyàn bá ti gbàgbé ọlọ́run òun ni tó jẹ́ alkhannas ìròyìnròyìn àtúnwá ìṣọ́ náà bá kúrò ń bẹ́ẹ̀ o nínú àlejò náà ti wà náà alẹ́ ròyìn ròyìn eléyìí tí máa ń wá sí inú ọkàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí máa ń da ọkàn wọn rú a sì tún wáṣẹ ọlọ́ọ̀ba nínà lè dín náà ti wà náà kúrò níbi aburú ọmọ ẹ̀dẹ́ ènìyàn àti àlùjọ̀nù so eléyìí jẹ́ ṣókí ìtumọ̀ àwọn súrà yìí abẹ́ ọlọ́ọ̀ba àlékíọlá kó má ṣe fi ẹnì kọ̀ọ̀kan wa kó fi wáṣẹ kò ń gẹ́ dáadáa àwọn ìtumọ̀ súrà yìí náà ti àti ṣe ní àlàyé fún wa láti súrọ̀ tó Zilzala tó fi dé súrọ̀ tó náà kọ́nà kó jẹ́ kí àgbọ̀yé ká má gbàgbé pébi tá òun náà ni àwọn súrà tí bàbá yìí sọ fún wa pé òun tiẹ̀ wá mọ súrà kọ̀ọ̀kan nu Quran o gbọ́dọ̀ mọ zilzala fi náà kó o ha sórí kó o sì mọ́ kà dáadáa ní kíkà tí o ti kíkà wà mọ́ wà mọ́ kó o sì túmọ̀ súratul Fatiha pẹ̀lú ẹ̀ tó a ti wá ṣàlàyé ìtumọ̀ ẹ̀ fún wa ká tún gbìyànjú ká mọ ìtumọ̀ àwọn súrà yìí tó kọ́ lọ́ọ̀ bá kó fi wá ṣe kó yẹ dáadáa wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in. sáré béèrè. naam wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. naam. ẹ ọlọ́run ọba àlékè ọlá koko funwa fún wa alhazar tòlọ́lọ́ náà máa ń fún wa wa yuhadhdhirukumullahu nafsa ọlọ́ọ̀bá ń kìlọ̀ fún yín o ẹ ṣọ́ra o nípa ọlọ́ọ̀ ẹ ṣọ́ra o gbogbo tó máa mú yín jẹ̀yọ́ náà ẹ o fàḥdàrú ọlọ́ọ̀ ni ó ń àwọn ọmọ yín ìyàwó yín àwọn tó jọta fún yín o bá ní ọmọ àti ìyàwó owó wa ká ṣọ́ra fún tawálà lè ṣọ́ra fún tó bá aburú lọ́dọ̀ àwọn èèyàn èèyàn máa ń ṣùgbọ́n lórí ìṣọ́ra náà lè máa bẹ náà bá torí pé ẹni pé yorùbá máa ń ṣàdúrà pé ìwọ náà ibi tá a ti máa ráṣọ àti ibi tá a ti máa ráṣọ má ṣe wa bẹ iṣẹ́ náà sì ló ga jù so ìwà máa ṣọ́ra fáwọn èèyàn kò túmọ̀ sí pàdé ṣe dáadáa sí wọn torí pé dáadáa tá a bá ṣe sí wọn gbà mí ó lè jẹ́ kí ọkàn wọn rọ̀ aburú tí wọ́n ti ń rò sí wa ọlọ́run ti padà kílíẹ̀ torẹ́lòmíì náà ó rí wa gẹ́gẹ́ bí aláburú ló ṣe ń ṣaburú sí wa ṣùgbọ́n tọ́lọ́ bá bẹ́ẹ̀ ṣàánú á padà wọ̀n sí pé àyẹ́ pé èèyàn dáadáa làwọn ẹni ìyẹn pé wọ́n kì í ṣe aláburú tó ti yé tẹ́lómi bá ti rí àpò onírùngbọ̀n ó ti gbà pé àwọn àwọn ẹni bí ayé àtọ̀rọ̀ nìyẹn tó ti jẹ́ pé àwọn onírùngbọ̀n yìí tí wọ́n jẹ́ mùsùlùmí tọ́jẹ́ tó fi ń tẹ̀lé súnà lórí sọ̀rọ̀ àlùfẹ́lá àwọn náà lẹ́ni eré tó ṣe pé wọ́n ṣẹ́kù lórí ilẹ̀ lọ́nà fi ń wò lọ́nà wò mọ́lé ayé lára tó ṣe pé náà bá ti sí lórí ilẹ̀ ayé mọ́ kò sí tọ́nà tó fẹ́ fi ilé ayé ṣe mọ́ ju pé kọ́nà bá kó kó lẹ̀ lọ irú àwọn ẹni yẹn ṣùgbọ́n látara notion tẹ́lómi ìdílé wọ́n wá gbogbo ẹni burúkú wọn tí wọ́n bá wá ṣe àwọn dáadáa kan sọ́dọ̀ wọn látara bẹ́ẹ̀ èèyàn kan ló sọ fún wa lánàá àfa àkọfẹ́lọ fẹ́yàwó níbì kan wọ́n sì ti gbà tọwọ́ fẹsẹ̀ kí ló fà wọ́n lẹ́ni tó jẹ́ obìnrin bó ti kọ́kọ́ rí àfa ìpẹ́ lórúkọ àti ṣòkòtò ẹ̀ tó ń sámúlẹ̀ ó ti wò pé à ah, irú àwọn àfáà yẹn náà ni kí ló fà á ní wípé àwọn tó jẹ́ àwọn ọmọ ẹ̀kọ́ wọ́n ti fẹ́ àwọn àfọ onírùngbọ̀n tó sì ṣe pé ṣòkòtò wọn ó máa ń kò lé o máa ń bálẹ̀ jà gẹ́gẹ́ bí sànọ́bì Muhammad sọ̀rọ̀mà àdìmọ̀sálàm àti àwọn ọmọlẹ́yìn ànọ́bì sọ̀rọ̀mà àdìmọ̀sálàm ó ti wá rí dáadáa lára wọn pé àwọn yẹn à ah, wọ́n máa ń fi dáadáa bá wọn mọ́ lo gbogbo àwọn ọmọ mi tó fẹ́ wọn inú ẹ̀ dùn látara bẹ́ẹ̀ ló ti sáré àṣẹ ìfẹ́ àfáà yẹn bó ti ẹ̀jẹ̀ kọ́nà ọgbọ̀n òfin kó padà àbọ̀ ti tẹ̀ láwọn ìlú gan ṣùgbọ́n kí la fẹ́ yí ọ́fẹ́ ni wípé ẹ wo dáadáa tí àwọn àfáà kan ti ṣe èèyàn kan ní lẹ́ẹ̀ma débò a máa sọ pé ah, àwọn àfáà yóò jókòó lórí pẹ̀lú obìnrin lórí ọ̀kadà kí ló fà ó ti gbé àwọn àfáà kan rí tó fẹ́ gbóbìnrin á ah, èmi ò pẹ̀lú obìnrin lórí ọ̀kadà tó fi yé káwa náà jẹ́ ẹ̀sáǹpù tó dáa kó lè máa jẹ́ sábàbí dáadáa fáwọn ẹlòmíì káwa ṣe nǹkan kan táwọn èèyàn padà máa wò pé àṣà ah, àwọn àfáà yẹn bá ti jẹ́ àwọn àfáà yẹn ẹ lọ fọkàn yín pẹ̀ balẹ̀ so lànàbí náà fi sọ pé alimọ́sìmù alimọ́sìmù mọ́sìmù mọ̀nsẹ́lìmọ̀ alimọ́sìmù náà mi lè sáàlì ìwàyẹ̀lì mọ́sìmù òun lẹ tó jẹ́ wípé àwọn èèyàn là kúrò níbi aburú ẹnu ẹ̀ àti aburú ọwọ́ ẹ̀ àwọn èèyàn bẹ̀fẹ̀ jẹ́ mọ́sìmù ni mọ́sìmù jáde kò ní ṣaburú fún wa pẹ̀lú ọwọ́ ẹ̀ ẹnu ẹ̀ sì ni kò sì ní fi ṣaburú sí wa tó bá ti jẹ́ mọ́sìmù ẹ̀fọ̀kàn yìí balẹ̀ kọ́nà máa ṣe ìfúnmá lọ́kọ̀ wà ní náà wà ní kùsàlà. náà bíbú àwọn ẹgbẹ́ wo Ahmadiyya náà kò ń ṣe amadidas amadidas àfa dáadáa àfẹ́ ni ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ tó máa ń ṣe comparative eh, study báyìí ọmọ South Africa Ahmad Gulam Ahmad lòún jẹ́ bẹ́ẹ̀ ni alikọ̀dìyàní tó wá látara kọ láti kọ̀dìyà ní India náà ẹ máa jẹgba náà ó wà lákọọ́lẹ̀ nínú ìtàn ẹ̀ rẹpẹtẹ ṣó ti yé ṣùgbọ́n ẹ̀mẹ́ pé àwọn tí wọ́n bá jẹ́ olùtẹ̀lé àwọn èèyàn gbogbo tó bá ṣẹlẹ̀ sí wọn láburú àwọn á máa try láti protect ẹ̀ náà ni ṣó ti yé tẹ́ bá lọ ka àwọn tíra kan kọ nípa Ahmad nípa ẹ̀ àti nípa ẹ̀sìn wọn yẹn gbogbo àwọn nǹkan yẹn náà ni wọ́n mú wá rẹpẹtẹ nípa pé kí ló jẹ́ áfíbàṣù kí ló jẹ́ àtibọ̀tọ́ ẹ̀ gbogbo ẹ̀ náà ló wà lákọọ́lẹ̀. نعم ẹnu ẹnìkan sẹ́nu kan láti ẹnu ẹnìkan sẹ́nu ẹnìkan láti máa ń bọ́ àwọn èèyàn. ó wà lákọọ́lẹ̀. ó wà lákọọ́lẹ̀ mo ti sọ fún yín pé àwọn tíra táwọn afá kọ tí ó ti yé nípa ahmadiyya tí ó ti yé èyí tó pọ̀ pọ̀ tèmi ní afẹ́sì lárúbáwá ni tí ó ti yé <coughs> alhamdulilah ó ní àwọn míì náà tó jẹ́ pé english copy láwọn tó jẹ́ pé kíra tó tẹ̀ wá tó jẹ́ volumes gan tó fi sọ̀rọ̀ nípa wọn tí ọlọ́run bá lè kí àǹfààní wa tí ẹ bá lè bóyá ti bá wọlé system pdf pdf ni mo lè fún yín kẹ́yìn náà kà gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yẹn náà ni wọ́n mú wa gbogbo àwọn sọkúsọ kódà àwọn àyè tó ti sọ nínú àwọn kíra tó ló kọ àwọn pamphlet tó pọ̀ rẹpẹtẹ tó sọ àwọn sọkúsọ yẹn bẹ̀rẹ̀ pẹtẹ ṣùgbọ́n tẹ̀mẹ́fà kan ṣe àwọn kinní yẹn léèlì wọ́n lè máa ń tàn wọ́n ni kẹ́lómi tó mọ̀ pé a ti jìdò síbẹ̀ ó lè ti jóye gbogbo ìyẹn lẹ́lómi àmà rò then ìyẹn lómi àwọn òbí òun àwọn kinní kan ṣẹ́ti jẹ́ ṣẹ́mi pẹ́lómi náà tó ṣe bí díà lẹ́yìn ìdí tí òbí fẹ́ filẹ̀ torí àwọn sẹ́tímẹ́ǹtì kọ̀ọ̀kan ni tó tó máa ń ṣẹlẹ̀ láàrin tí wọn náà nìyẹn so ẹ tó bá mọ̀ nípa ahmadiyya tó tún wá rí mẹ́fà ahmadiyya lòun ẹniyàn ṣe mùsùlùmí sọ́kọ́nà kó fi wá ṣe kò gẹ́ dáadáa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk nígbà méjì àná sọlá. ẹ